وكل بدعة ضلالة سوف الله سبحانه léèdó tó fi àádọ́ tí ó fi bá padà díje kó wa ilé mi eléyìí ti ṣe ọjọ́ kọkàndín ní ogún nineteen oṣù sọ́fàwù ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì ìjọ èyí tàbí sallallahu alaihi wasallam ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. الآن ولا الله سبحانه أمعت أزواج من كتاب الجامع بيان العلم وفن. سمعت نصاً نبا يكون على الله نبا يما حتى أتي توافق. تواف. إذا جدي أبي عمر بن عبد البر رحمه الله تعالى. أريبتي أدك òun ni ẹnu ọ̀nà tí ó kó ọ̀rọ̀ jọ nípa àdábìl álimi wàlúùtàálì àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún onímímọ̀ àti akẹ́kọ̀ọ́ mímọ̀ eléyìí ni a ti bẹ̀rẹ̀ ní ìjẹ́jọ́ a dẹ̀ ti mú àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá ní orí ẹ̀ nínú àhàdíìsì tí a ti mú wá fún wa òun náà ni hadithi tí ó lẹ́gàn láti bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni hadithi àbí sàyẹ́dì nílẹ̀ fọ̀dẹ̀rẹ̀ àbí ọlọ́hu jàlán wọn lè jíṣẹ́ aláwọn sọlọ́lọ́ àṣẹlá ń sọ pé tàcálàmù làìmọ́ ẹ̀kọ́ mọ̀ tàcálàmù làhùn sàkínà ẹ̀kọ́ farabalẹ̀ pẹ̀lú ẹ̀ àlùwàkọ́ àti ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ وتواضعوا لما تتعلمون منه كافي تربى فون يعني wọlé máa tó alimọ́nà àtẹnikẹ́yìn ní ọba fi mọ̀ wọlé àtàkùnú ìjàmbá àjẹrà tẹlẹ ọlẹ́mà ẹ má jẹ ajẹnipa nínú àwọn olùmọ̀ nínú àwọn nǹkan tá a ti mẹ́nu bà nípa ẹ̀kọ́ tó yẹ kó wà fún olùmọ̀ òun náà ni hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn lànà fi sallallahu alaihi wasallam ní alimu ẹ̀ka àwọn èèyàn nímọ̀ ọ̀yà sírú ẹ̀dẹ̀ sí fún wọn ọ̀la sọ àṣírò ẹ má ní wọn lára eléyìí ẹ̀mẹ́ta ni wọ́n là níbi ìwé sallallahu alaihi wasallam ó sì jẹ́ hadithi tí ọlálàáfíà ló ń Bukhari gbé jáde nínú al-Adab al-Mufrad. bákan náà nínú àwọn hadithi tí a ti mú wa ilé yẹn náà tún lẹ̀ wọ́n ní hadithi Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọ̀sán fẹ́ kankalẹ̀ àkọ́lá mi dẹ̀lẹ̀ yàtìn tó kéré sí àmọ̀dájú ọlọ́run ò sì pín ẹni kan láàrin àwọn èèyàn tó kéré sí sùúrù àti wípé ní nǹkan kan àlè kó ìjọmọ́ nǹkan tí wọ́n kọ́ sọ́ba gẹ́gẹ́ bí sùúrù ṣe máa kọ́ sọ́ba mímọ́ ìwọ́n hadithi eléyìí náà jẹ́ wáyé pé hadith tọ́lẹ̀ kan òun ni hadith yẹn hadith tọ́lẹ̀ gbáà ni ṣùgbọ́n a rí àwọn àṣà èyí tó ṣe bọ́lá láàfíà látọ̀dọ̀ àwọn olùmọ̀ bí àfàwọn àtọ̀ ìrìnàṣà rahimahullah ó ní mà ó wí ẹṣẹ́ ìhùnìlà ṣẹ́ wọn ò ní kó kìnnìkan jọ mọ́ nǹkan kan tí wọ́n kọ́ sọ̀ba. gẹ́gẹ́ bí sùúrù ti máa kọ́sọ̀ bá mímọ́. bákan irú ásáàrù bíi ìtọ́jọ́ tọ́wá látọ̀tọ̀ àfọ̀bù ni ẹ̀sáàrù náà lọ́tẹ̀lé àti mẹ́nuba. nínú àwọn ásáàrù bíi ìtọ́wá òun lè yí sí Muhammad bin Ajlan tó ń náà sọ báyìí kò sí nǹkan kan tó lé lọ́dọ̀ ṣàìtàn tó lùmọ̀ tó ní sùúrù. torí olùmọ̀ yẹn ìtàkàlámọ́. wọn bá ní kó ń sọ̀rọ̀ kàkàlà mọbìrin á sọ̀rọ̀ pẹ̀lú bọ wà ìsákàtà tọba wa dákẹ́ ẹwẹ sákàtà bìhìn á dákẹ́ pẹ̀lú sùúrù àti sáni ọmọ àgbà yìí pé ẹ wo eléyìí kàlámùhù aṣáájú aláya ní sùkúrùtì ọ̀rọ̀ rẹ̀ fẹ́ lé lọ́dọ̀ mi ju ìdákẹ́ rẹ̀ lọ nínú àwọn asáàrù bíi ìdáàbò mẹ́nuba òun náà lè tọ́ alágbádọ̀ ọ̀rọ̀ jà òun háìwá wọ́n ní wọ́n máa ń sọ báyìí pé kí ni wọ́n tó fi da sí Islam sí iman ìbá sí lọ́sùn kí ló fi da tó iman ìbẹ̀rù ọlọ́run bá bá sí lọ́sùn kí ló fi da tó payọ̀ ọlọ́run sí mímọ̀ bá sí lọ́sùn kí ló fi da tó mímọ̀ sí sùúrù bá sí lọ́sùn kí ló fi da tó sùúrù tọ́ba yá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sí lọ́sùn láti wá dúró níbi ọ̀rọ̀ tí apá kan àwọn ọ̀kùnrin bá sọ nínú ìtumọ̀ ọ̀rọ̀ yìí a tún wá sí orin yẹn kà ọ̀nà àlẹ́ ẹ̀lmù wà ní ẹ̀lmù ó là dá kárọ̀ ní lèlèmọ́rì ní ìdáhùn mọ́ ìṣìṣà mọ́ a kámi wà ní ẹ̀yìn sàmọ́ mi ilé ẹ̀lmù wà ní ẹ̀lmù ọ̀nà ẹ̀là sùnmù wà wà rúkàfà sinúwánì láyé tàtímù ọ̀sùnúhùmá ilá bìjáwìn lìdáwọ́dá kàmá kólú rọ̀fí ìlbìnà àdọ́ àhùmá àkùmálàhù má àdọ́ àfàtàdọ́ à wọ́n ní àlẹ́ ìlmù ìmọ̀ wàlhílmù àti sùúrù húlàtà kárọ̀ míì ọ̀sọ́ méjì ní tọ́jú ọ̀sọ́ alákọ̀ọ́lẹ̀ lèlè márùn-ún fọ́mọ́nìyàn ìdáhùn májẹ́dá màá tí méjèèjì bá kójọ fún yàn. kámi wàdéèrè sáàmù bí ìlẹ́ẹ̀l mélòó mélòó ẹni tó jẹ́ ní ìrẹ̀lẹ̀ tó rí lẹ́gàn ṣùgbọ́n ìmọ̀jẹ́ ọ̀gá wàlhílmù àti sùúrù kọ̀nẹ́là zùmú wà wàrìdáfà ẹni ẹ wá rí gíga ó gíga sìnùwárì àti màtí sùúrù àwọn méjèèjì láyé ṣẹ̀sìn mọ̀ ọ̀túnúhùn mọ́ ẹwà wọn dídá wọn ò lè pé ńlá nìjámọ́rin lè dá wọ́n dá kà máa àyàfi sẹ́yìn ẹ bá dímọ̀ pẹ̀lú sòrò oníkóló rọ̀fẹ́ ìlbínà gbogbo ẹni tí bá ń kọ́ ilé gogoro ìgbélé rẹ̀ ga àdó àgùnbà tọ́wọ́ ajá gbẹ̀ǹdì ń kọ́lé gogoro yìí ìmọ̀ àti sùúrù òun ló kó rẹ̀lẹ̀ bá ahmalahu ewu tí ó sọ ọ́ di ẹni ìbàjẹ́ bí ọba tiẹ̀ jẹ́ ewu tí ọba jẹ́ mọ́ àdọ́ à ń tọ́rẹ̀ ńlẹ̀ yẹn náà pàtàkì à ó ń padà tẹ̀lé rẹ̀ lẹ̀ ó ń kọ́lé gíga ọwọ́ á tí màá ti sùúrù bò ó. ǹjẹ́ ọ̀padà sọ tó ń tọ̀ ń jẹ́ òun tó kó lẹ̀lẹ̀ báyẹn náà ǹjẹ́ ọ̀padà tẹ́ni lẹ́lẹ̀. torí bí Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma òun náà tún wí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni àá ti mú ní èyí. ẹ ó ní zalẹ́tù sọ alibani mo yẹ pẹrẹ lẹni tí ń wá mímọ́. fẹ́ àzọ́sùn máa ti lówó bá èmi náà wá di ẹni yìí lẹ́ni náà padà wá káyìí àti tí yẹn bá ń wá mọ̀ bí aláìjẹ́ kankan ni tó bá ti padà dé tán èèyàn padà di èèyàn bí. ẹ ọ ní lè kọ́ọ̀mù màrífa ìhun tí yẹn lè fi lọ ìmọ̀ tí ó fi hù tí ó fi lọ́mọ òun ni dìrọ́ sàtìláìn kéèyàn kọ́ ni o wọ́n máa ń kọ́ ìmọ̀ ni o eléyìí jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́. afáwọn abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní ọ̀sọ̀ fáwọn èèyàn rẹ̀ káàdì ẹ̀lẹ́lẹ́yìn náà ó jẹ́ ohun lẹ gan ẹ̀dáàrọ̀ mi òun ló gbẹ̀gbà wa azari wọ́n lẹ́nu jẹ́ mẹ́mẹ́ ń pè ní muhammad bin awd ẹni yẹn mọ̀tòrókò ìhàdí lọ́dọ̀ àwọn afọ́ ní mọ̀sọ́lá tí wọ́n bá ní mọ̀tòrókò ìhàdí à ń gbóòórùn rẹ̀ yín kò tọ́ lágbára nú ẹ̀ nìyẹn ìhàdí ìfìyẹ̀ tí wọ́n bá ti rí báyìí wọ iṣu já wọ́n pàdé ìfì rẹ̀ sí i ẹni yẹn wà mbẹ ẹni kọ́ wà mbẹ pé àkùbára náà Muhammad ibn Awd al látọ̀dọ̀ Ibrahim ibn Isa látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud ẹni yẹn ni da'if wọ́n ní abdullahi masoud ti sọ fún àwọn èèyàn rẹ̀ báyìí pé. أحلاف البيوت سرج الليل يجد القلوب خلقان الثياب تعرفون في السماء وتخفون على الأرض. sọ̀rọ̀ lẹ́pọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe yí pé ibi tó ti jáde kò ti ibi tó ti jáde yìí kọ́ yẹ kó ti jáde kéèyàn fi gbé oorun lílẹ̀ mbẹ́. wọ́n ní Abdullahi nọ̀sùn ti sọ fún àwọn èèyàn rẹ̀ báyìí pé fóònù yàdà bíi yìí ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀ ru ìmọ̀ ti máa ń ṣe. ẹ tún jẹ́ mọ̀ sọ bíi ha ẹ̀lẹ́kọ́dà àtúpà mọ́nà ahlaf albuyut kẹ́ẹ̀dí akínílé sórojà láì tẹ̀síwájú àtúpà lóru jódò dálùkúlò kẹ́ẹ̀jẹ́ di sí ọkàn rẹ̀ máa máa tuntun ṣùgbọ́n kòlùkọ́ọ́nà ṣìyà lẹ́ni tá a sọ rẹ̀ ó ti gbó tọrọ fún náà fi sàmọ wọn mọ yìí sẹmẹtẹ bá ti bẹ pọtà fáwọn náà àìlá àhìlìl ọrùn ẹẹdẹ pamọ́ sáwọn ẹni tó wà lẹ ẹni yóò ti máa gbóòórùn lílẹ nínú ọ̀rọ̀ yẹn gbẹgbẹ tó ti fẹ́ tó kọ máa wà sí sàkáàtì ọpẹ olùkọ́ ọdẹ síyàm ṣe gbàdé yẹn á ti fẹ́ kọ́ mọ̀ ní oṣù máa wà kíkà sọ àwọn nǹkan bí àti òórùn nílẹ̀ yẹn ó hàn nínú ẹ̀ gidigidi. bákan náà nínú àwọn ẹ̀kọ́ eléyìí tá a tún lè fi kọ́ ẹni tó fẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ látọ̀dọ̀ sálámà bùdùkù hẹ́yìn látọ̀dọ̀ àbíjù hẹ́yìfà. قال كان يقال جالس الخبراء وخالق الحكماء وهذا لفظ حديث ابن جميل تغني سلمة والكهيل لا تدع أبي جحافة قولي لا أعتقد أنه يعمل ما يعمل قولي في وما صلاحي في جالس الكبراء أجوكتي àwọn àgbàlagbà àwọn ẹni tó bá dàgbà ẹ máa jókòó sí wọn. وخالل العلماء ẹ sì máa bá àwọn onímọ̀ ẹ máa bá wọn ṣọ̀rẹ́. ẹ mọ̀ wípé ẹ mọ̀ wípé ọwọ́ àánú hadith kan pé المرء على دين خليله ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ fàníyàn sọ̀rọ̀ àhádùnmọ́ máa ń yọ kọ́ àlè. kẹ́nìkan kan yíwo ta ló máa bá sọ̀rọ̀. kẹ́ mọ̀ wípé ẹni tí bá ń bọ̀ ní mímọ̀ sọ̀rẹ́ èyí tó súnmọ́ náà ní kóun náà jẹ́ olùmọ̀. bí ìbá jẹ́ sípò ń dọ̀wọ́ lọ jẹ́ aláìní kan ṣe. ntọ́pọ̀ jù òun ni kóun náà jẹ́ olùmọ̀. àwọn ni lọ́kàn náà àwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ wípé ẹ̀ńtọ́ bá wà pẹ̀lú tọ́lọ̀ farati àlá alḥurri lababi ó burú fọ yóò tó bá fọ àyọ̀rọ̀ kárí yẹ̀kẹ́ tó ti wípé. ọlọ fara ti hurri lababi ọmọlúwàbí tó jó ńlá káyì fún tọ̀hún tó wá sẹ́rí lẹ́ni tó rù ẹ̀hẹ́ tí ò sí mọ̀ lára ẹ̀ lápẹẹrẹ ń bá olùmọ̀ gbé ó lè jọ́ olùmọ̀ àbíyàwó olùmọ̀ àbẹ́gun olùmọ̀ àbáboro olùmọ̀ fún wa yọ ọ̀wọ́ pọ̀. ìyàgbé lọ́pọ̀lọpọ̀ gbà bí yẹn bá bá onímọ̀ lò èyí tó pọ̀ jù náà ni kí yẹn ya olùmọ̀ kí yẹn bá ṣe èyí tó bá ti wà ní àkọọ́lẹ̀ pé tó bí nílé yóò ti jẹ́ nìyẹn. àbí irú ìyàwó nàbí láàyè ah, nùwọ̀n àti lọ́wọ́ àlejò mọ̀sálà àbùsálà àwọn aláàdúgbò náà ẹ̀rì àwọn wà lọ́bẹ̀ ẹni ẹ̀rì kan bá dẹ́ta sọ pé káàmẹ́ta. تحت عبدين من عبادنا الصالحين فكان له wàlíhà àti wàlíhọ wọn wà lábẹ́ àwọn ẹrọ Ọlọ́run ọba dáadáa ìyàwó nàbí láyé náà àlẹsàlátù sàlámù àti lóòkù àlẹsàlátù sàlámù àlà nàbí yìí náà wọn wà lábẹ́ àwọn ànábì Ọlọ́run nínú àyíbáàdínà sọ̀rọ̀lẹ́hàì àwọn ẹrú wa ni wọ́n jẹ́ nílé kàkà nẹ́tà fúnmọ̀ kọ́ wá jàmbá wọn kìyànà jàmbá yẹn wọn náà ní kìyànà tó ẹbí wọn bá wọn tẹ̀sí wọn kì í ṣe pé wọ́n ṣàgbèrè kíkan náà àwọn ànábì ọlọ́run tí wọ́n bá fẹ́ wú. Oyàgbẹ́ kọ́ bá alọ́rù ojú arọ fìlọ ọlọ́run kò bójú àwọn arọ fìlọ jẹ táwọn lọ sí ìyàwó àyìnká ní àtẹwò ìjọba ọ̀sán àyìnká ìyàwó àyìnká náà sì lọ kẹlẹ náà ìyàwó ànẹbí sallallahu alayhi wa sallam radiyallahu anha ìyá lè yanu gbàgàlà tó pè láfẹwò wà wúwa káàkiri wọn kàn ń di kékeré lè máa dá nítorí fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala anzalallahu bara'ataha min fawqi sab'i samawat. ọlọ́wọ́n ọba sọ ìmọ́tónítóní ìyàwó àyìnṣá pé ìṣàfẹ́wò ọlọ́run dídí sọ kalẹ̀ lókè lókè síbi tó ju sánmà méjì lọ. ọwọ́ akẹ́ni tí ó pè ìyàwó àyìnṣá lásẹ̀wò ẹni ó pè ìyàwó àyìnṣá lásẹ̀wò káàdẹ̀ káàkiri ọ̀rọ̀ ti yẹn sì tó nípa bẹ́ẹ̀ kò wọ́pọ̀ níyẹn gbé pẹ̀lú olùmọ̀ fún yín olódò tí ẹ bá ti ìdí kánà àbá ti pò lórí èèyàn bẹ́ẹ̀ bíi tìyàwó ẹbí láàyè nínú àdìsọ́láàmù sọ́láàmù àti lọ́ọ̀ àdìsọ́láàmù sọ́láàmù òṣèpá àwọn méjèèjì wà lábẹ́ ẹni rẹ̀ wọ́n jẹ́rú ọlọ́run ọba kàkà nẹ́tàbùrù wọn á jàmbá àwọn àtẹ́bẹ̀ ọlọ́run méjèèjì ẹ̀rẹ̀ ìyá ẹ̀dá ètì jàmbá àtẹ̀sí ìdèkà sẹ́wó. ọlọ́run ti fara mi yóò fún ní àdùgbùmọ́ nínú lọ́ iṣẹ́ yìí. ìgbà tí àwa dé àwọn àtẹ́bẹ̀ ọlọ́run ọba yẹn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kẹta kó lọ́dọ̀ ọlọ́run kọ́ tó bá jìyà. ọ̀kìlẹ̀ ti kú làǹdẹ́rọ̀ mọ́ àdàkìlì. ọ̀rọ̀ àtijọ́ wọ́n á máa sọ fún àwọn obìnrin méjèèjì ibi ẹ̀yin náà wọ náà pẹ̀lú àwọn ẹni tí wọ́n jù náà. sọ nípa bẹ́ẹ̀ àbí ìjù háyífá eléyìí jẹ́ kọ́kọ́ àwọn àtàjì akẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n á máa sọ báyìí pé ìyá lè ṣe ní kubarọ̀ máa jókòó dàgbà àwọn àgbàlagbà ṣùgbọ́n yóò jẹ́ àwọn àgbàlagbà torí wọ́n pé o àwọn ẹgbẹ́ iná ẹ̀kọ́ nínú tàlímù ma برملا أقلم عن سكر إن صغيره عقله وهل كبار àgbàlagbà lórí rẹ ọba pé ọba lọ jókòó sí ti tẹ̀lé lé tó fún ọ wọn n'i ọwọ́ ẹni tó máa jókòó sí àwọn àgbàlagbà tó yanjú ọba lọ jókòó sí wọn tí o ti tuntun já ẹlòmíràn ẹbí ẹni àwọn tó jókòó tó àwọn n'i wọn mú àwọn àgbàlagbà sáàdì wọn àṣàgbàlagbà jókòó sí àwọn àgbàlagbà ọ̀fẹ́ mọ́ àjókòó sí àwọn àgbàlagbà ọ̀fẹ́ mọ́ àfihàn náà padà yẹ lẹ́kọ̀ọ́ ni ẹ wo àwọn àjókòó sí ìní òsì aláya àwọn alapa dáadáa fi wà ní kéékèèké àwọn àjókòó sí àwọn bàbá wa ń dúró bí ẹ bá ti pọ́ lóun padà là yẹn gẹ́gẹ́ ọ̀rọ̀ fẹ́ẹ̀rù ni máa wáyé tó nínú iná. ìka jókòó káwọn bàbá kí wọ́n máa pè nàgbà àwọn lọ́rẹ̀ kan fà lọ́rin ó ní sára kan tí ó ń dì yọ àárín mọ́ bí àrùn níyẹn bá lónìí yóò ní kéèyàn kẹ́ lọ ra ẹran ẹkẹ ọ̀dà kékeré kan olè yẹn ó sè òsì ní tẹ́tìlì òbí wọ́n sì máa bu ẹrẹ́ fẹ́. ó gbà ní wọ́n máa ń pa àwọn ọ̀tàn yìí fún akéré gan o. ẹni òsì ní tẹ́tìlì wọ́n ti sọ̀tì náà. èèyàn mọ̀ pé náà àwọn àgbàlagbà kan náà nínú. nínú nǹkan tó máa ń sọ fún wa mò rántí gbà wọ́n ní wọ́n lè dá akọ bàbá kan lórí gbà àti ti pẹ́ tó ti ju bí ọgbọ̀n ọdún lọ nígbà wọn bá yọ ọgbọ̀n ọdún tó ọjọ́ orí wa tẹ́jú díẹ̀ díẹ̀ náà lókun tí wọ́n gbà rẹ̀. tó wọ́n á di bàbá náà kẹ́ sọ pé lọ gbé àwo síbẹ̀ ni nígbà náà yàn ọjọ́ kó ní omi kọjá yàn gbọ́ gbogbo àwọn mẹ́rẹ̀mẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ gbá àwo síbẹ̀ ni téèyàn ọba lọ rẹ̀ láì kò sí ní gbóná yóò ti pọ̀ rẹ̀ àwọn àgbàlagbà á dín nǹkan o àwọn àgbàlagbà kan ni wọ́n ti ní ojókòó sàgbà ẹni pé kọ́kẹ́ ojókòó sàgbà ẹni ha ọ sọ̀rọ̀ sí kéésà àdín ìlà kàdẹ́lẹ̀ irú ẹ̀ náà nìgbà tí a fi wà pẹ̀lú àwọn àfa wa ibi náà là ń kọ́ bọ́lá wá sàǹkọ́ tẹ́lẹ̀ àwọn ẹ̀já máa rìn lọ́dọ̀ àwọn àgbàlagbà abalọ̀dọ̀ bàbá kan ìyẹn náà ó ti kú ní àgbàlagbà. ìyẹn wá ń sọ fún wa jerusalem ìwà sí ẹ lọ́ọ́ wá gbára agbára bò ó sẹ́ni tí wọ́n bá sọ pé ẹ lọ́ọ́ wá gbára báyìí wọ́n wá máa ṣàlàyé agbára yẹn tó fi ẹ mọ̀ pé ó ní ìhòòhò pé agbára òun tó fi kí ẹ lọ́ọ́ kọ́ ẹ̀sẹ̀ àbí ìjàpá dò àbí kí ẹ máa sáré kárẹ̀ yọ gbárọ̀ tí wàhálà bá dé. wọ́n ní mọ́mù sàmínú sẹ́gbọ́ ẹni tí wọ́n dá lọ́wọ́ agbára wọ́n fẹ́ máa mú kí ní wàhálà yẹn kọ̀ọ̀kan. wọ́n ní àwọn kan ń forí rẹ̀. wọ́n á lọ forí ẹ̀ níbi odò kẹrẹ̀. ejò olúfàbó ti yọ sí wọn nìyẹn alákẹ̀sẹ̀ pa gbogbo wọn ní. ọgbọ ẹ lọ wá gbára wọn bá tó yí kẹrẹ wọn bá tó náà kẹ ọkẹ tó wọn náà ti di tọ́ gúgú lẹ́kọ̀ọ́ òun pẹ́ńpẹ́ sí ìdí ìjà ti ká pọ̀ ẹ̀. náà dáa kọ̀ wọ́n wù ọmọ pàdúgbò wa lélẹ̀ ọ̀sẹ̀ tí ó mú mi sí i. wọ́n gúgú yẹn yẹn fẹ́ lẹ́kọ̀ọ́ báyìí. tóun da ìyànà fájà rú báyìí mẹ́mẹ́ ọba ní irú agbára pé tọ́gùdù táwí yẹn ní mo fẹ́ tọ́gùdù o ó ló sì ralẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn kò sì sanwó lẹ̀ fún ọ àwọn ènìyàn tó wà ń dáko wọ́n tún kéré oko fún ẹ lọ́ọ́ wá gbára ṣé agbára ló àwọn àgbàlagbà kẹrẹ ènìyàn gbẹ ìrẹ́ ìdẹ́ ìdẹ́ dábàá lọ jókòó tá àgbàlagbà àtàwọn àgbàlagbà tí wọ́n kọ́ yẹn ìyẹn máa jókòó ti àwọn àgbàlagbà lóde ọ̀la èèyàn ya aṣẹ́wó débi pé lórí pé ẹkùn tí èèyàn bá ṣe gbà tí ọ̀làjú tẹ̀ ń dé nìyí ọmọ òkè aláwọ̀ ti máa ń kàwé kí ni wọ́n fi dé gbogbo òwe rẹ̀ ló lè kà ìwé mẹ́wàá náà tọ́lọ́mọba ni ó ní sùúrù àtìkà yọ̀ọ́ fi parí ìwé mẹ́wàá báyìí yọ̀ọ́ ti wọlé torí mo gbajúmọ̀ nìyẹn kọ́dà tí wọ́n bá rí tóbìnrin wá àyàn wá àwọn àgbàlagbà ni wọ́n máa gbọ́ ìrọ̀ ọmọ tí máa ń wá àyàn mọ́ sì fi já lè lùkù bàrà wọ́n fi ẹ̀ pé ó ní ó gbọ́dọ̀ já gbàlagbà ẹ̀jẹ̀ onímọ̀ ọmọ ohun tí ń ṣe wàhálẹ̀ lè kó o sì bá onímọ̀ sọ̀rẹ́ kó o lè fi di onímọ̀ wàhálẹ̀ fẹ̀lẹ̀ bákan náà kí wọ́n sì máa rò pọ̀ mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní eléyìí wọ́n jẹ́ gbólóhùn hadithi Ibn Umayyah lafzu hadithi Abi Usama òun ni khaalil hukama àwọn ọ̀jọ̀gbọ́n bá a sọ̀rọ̀ ẹ báwọn sọ̀rọ̀ ẹ ó sì rò pọ̀ mọ́ àwọn ẹlòmọ̀ tó wọ́n ní ẹ̀sìn lè di onímọ̀ àwọn kẹwọn lẹni kan tí ọba ti kiri kàkẹ́ yìí náà ti kiri ìlú ọ̀dà débi kọ́ máa jó tẹ́lẹ̀. láti lọ bá ti rẹ bó ṣe wà ó sì fẹ́ máa ń sọ bébí obìnrin lọ síbi tí wọ́n sì máa sọ̀rọ̀ ẹ̀sìn. torí láàrin kílẹ̀ o tó sùn yẹn láìlá àìlọ́lá jókòó tá àgbàlagbà tá a kẹ̀fì lẹ́gbẹ̀ẹ́ àwọn àgbàlagbà ń jò kò sí ohun tá a ṣe ń ju pé ọ̀lẹ́ntàyìnlá làákọ̀ látàárọ̀ kílẹ̀ òfìsù káàbá ti gbé ojú kan sí báyìí ẹ mọ̀ kí wọ́n máa yí ipò orílẹ̀ yóò fi yí ipò èyí ó fún lùlù síbẹ̀ gan mi dáhùn yẹn ti fi orí sí péjì kọ̀ á sí. Sheikh Mas'ud rahimahullah akóredé nínú àwọn ẹni tó kọ́ wa ní kọ́ agbádàgbà àdéjà ní àdéjùmọ̀ kọ́lọ́kọ́ bá ń tẹ́wọ̀n. ráńdó lórí àpapọ̀ orí làwọn fi ń sí péjì. èbí yẹn. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين wọ́n kàn ra mi díẹ̀ ní ọkẹ́ láti fi wọ́n jó lórí o tí wọ́n ti bọ́ àti èdè kọ̀m̀pútà èdè kọ̀m̀pútà máa kéwù kó máa ká kan àgbẹ̀ ó rìn kí ní ojú yẹn ní ojú sísá tí ó sì báyìí tó ní ó sọ̀rọ̀ àti ìlú ìgbà ìjókòó táwọn àgbàlagbà tọ́lá àwọn àgbàlagbà táwọn adé mọ́ bí kọ́lí dá ìlà tàbá ìlọ ọmọ wúrà àwọn yusuf ọlábíbí ni wọ́n máa kọ́ di omi lónìí sódà èyàn lè kọ́ mi léyìn abáṣiṣẹ́ ò lè kọ́ ẹ ó sì gbé orin kéwù kọ́ máa kọ́ nínú àwọn àyè téèyàn lè kọ́ ni ọ̀kẹ́ náà yẹn lábẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lójú ogun àbófin ṣe agbára títí òfin lè tètè máa lọ wọ́n máa kọ́ orin kéwù wọ́n máa ìbéyìí táwọn nígbà yẹn ọmọ wúrà ni gbèmí àwọn alájà àgbà yá ni kíkẹ́sì dọ́kọ̀ kẹ́ wa mí ha sórí báyìí pé fúnra la lọ dojú ẹ̀kọ́ ìlérò bá gbàgbé ẹ̀mọ́ ni. torígbà làákàyè yẹn fi ṣiṣẹ́ gbà ní sàṣẹ lọ́wọ́lé kíw la ilaha illallah. ọ̀pọ̀ kẹ́la gbèrú láwọn ọ̀gá yẹn ṣùgbọ́n alájà àgbà yá ni a lè mọ kíkẹ́sì márùn-ún àgbẹ̀fà àtàkì òfin náà làákọ̀ lónìí. ó ti yé bẹ́ẹ̀ ni sọ́tọ́ bá ti di kéèyàn ń kan báyìí wọ́n bá dé parí ìwọ́n náà ṣe bí yàrá parí bí ṣe parí ọdún fún ọdún kejì lórí fọ́ọ̀mù sọ yìí náà jókòó táwọn àgbàlagbà torí wu tá a rí lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ni olùbẹ̀ ká sàkíyèsí ibẹ̀ yẹn o. bákan náà lábẹ́ ẹ̀kọ́ tí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ó tún sọ fún wa wọ́n ní wọ́n lọ fèrè ìfìhìn ká ọmọ mọ́ríyá. wọ́n ní ẹ máa jókòó tẹ́ tó pé rírì ara yín lè ti tọ́lọ̀. ẹ bá já sí pé ọ̀rọ̀ bá sọ báyìí ajékímọ̀ yín lé òun ni kẹ́ jókòó tì. ẹ máa jókòó tó pé

ìyẹn gan ló fi lẹ́tọ̀ọ́ ló fi súnmọ́ bí pé ẹ̀ ní fojú rí lẹ́dàá tọ́lọ́mọ bá ti fún un. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́kẹ́ wọn fi ga nísìn tí wọn fi nígbàgbọ́ nípa kádàrà wọn ọ̀bá àwí ogún fọ́ ọkọ̀ ọgbọ̀n. ìmáa lọ sọ́dọ̀ ẹ̀ tójú yẹn lọ sí máa jókòó tẹ tójú lọ bí àwọn olówó bí àwọn kẹ́kọ̀ọ́ wà nígbò pé wọ́n máa fi mílíkì wíyọ́. pé Uh, o lè mu mẹ́fà jọ́ kan òṣùmọ̀ fún òun náà kankan ìwọ ọ̀dẹ̀ ní bá mu méjì ọ̀gá àkọrẹ́dẹ́ ọwọ́ ara àgọ́ lọ́wọ́ àwọn àgọ́ tó ọ̀rà yìí ọjà rẹ lọ. owó dẹ̀ bí gbà gbogbo bí àwọn two thousand two thousand and one. ó ní èmi tèmi bèbè ṣe wáyé tí mo bá laago fifty thousand kò lè kó nira bèbè ṣùgbọ́n wọ aago five thousand ó di ọ̀la torí bí aago tó lò yóò sì tó lò. so irúfẹ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ wọn ara rẹ̀ ọkàn yóò máa ga jù. ní ẹ̀ lè rí ilé ẹlòmíì ilé tó yá gbé ni o ọ̀yá lé gbé ni o owó tọ́lọ̀ kó sí o èèyàn máa wò ó pé ẹ dákun ṣé wọ́n bù ú lówó ni kódà tó bá fojú wò ó pé ìyàrá gbogbo owó tọ́lọ̀ fi ṣiṣẹ́ sílé ńlé ní tó bá kó jọ èyí tó súnmọ́ ni kọ́mọ yàrá méjì kódà bí òní sì ní sílé kò sí ohun tó fi rẹ nìyẹn náà àní wọn bá tún lé àwa tí wọn yá lé gbé lọ́dọ̀ wa sí mọ́ torí mo rí sáà tí mo pèsè kí wọn bá tún lé tí wọn bá yá lọ́dọ̀ wa sí mi wọlọ́ọ̀yì ọ̀yẹ́ kí ní alùsùn náà yàtọ̀ tẹ bá dẹ̀ wọ ẹni yẹn dáadáa ẹ máa wọ àwọn ẹni tí ń bá rìn ó lè já pé tẹ bá gbélé báwọn ẹni yẹn gbé yóò ní yéé àwọn eléyìí bá tẹ́sí lé lọ́ba alẹ́ ni òfin lójú ti dòní olóyún ẹni ìsàrò ni ẹnìkan wo bí ó ní òsáàjọ yẹn kẹlẹ táàgbé àkíyè ah, lówó tí ń jìnlẹ̀ ẹni owó tí ń fi jẹun ní wákàtí ilé yìí náà wọ́n bá ń kọ́ pé wọ́n bá ń parí ẹ̀ sáyẹ̀nsì lọ́kẹ́ mi bọ́lá àwọn mọ̀lẹ́bí rẹpẹtẹ àwọn ọlọ́run lọ́kọ̀ yìí táwọn fẹ́ jàmàlà fẹ́ jẹ̀rẹ̀ sí bá jẹ́ tiwantiwa ìfọ̀ àlọ́ ẹ̀ sáyẹ̀nsì lórí kí àbí ojókòó mọ sọ wọn lẹ fẹ kàn fẹ ẹlẹ wà lọ pé ojú ọba ti mí yà á lọ ra àwọn bìtìlẹ́tì àga ṣe kíláàsì síbẹ̀ gbogbo ọba ti tìmù tìmù aláì kò sí tó bẹ́ẹ̀. ẹ bá tu wọ dáadáa àwọn ẹni tí ń jókòó ẹ jókòó tiẹ̀ tó ṣe wí pé rírì rẹ̀ yọ̀ràn yìí lè fi ń pa àtọ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ yóò jẹ ilé sínú iṣẹ́ rẹ̀ ti ń ṣe àṣeyí lójú òfòrò ìyá mo sọ pé ìyẹn ò ní ṣẹlẹ̀ tọ́ba já sí pé wò ó ní ọ̀rẹ́ rẹ̀ olówó á lọ̀rẹ́ tiẹ̀ àyàfi tọ́ba jẹ́ ní eré lójú olówó ti ń bẹ níbi tó ń da ìyẹn náà máa rẹ̀ ẹ̀wọ̀n kọ́ wà ní hadith àtúlẹ̀ ìgbọ̀n sọ̀rọ̀ ní ẹ̀ẹ́dì kétẹ́lẹ̀ ìpìlẹ̀ hasada ìlà ìdàdáì ìjọ́wọ́ lórí sábà ní alihasadu àwọn òfin ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ẹ kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ hadith yẹn ni òjì á pè ní ọ̀rọ̀ kọ̀rọ̀ fàáyé ńlá àbá pè lọ́rọ̀ kọ̀rọ̀ gbólóhùn dáadẹ́bí sallallahu alaihi wasallam ń sọ pé là hasada illa fi nàìjíríà ló fi padà yé wa pé àfi hasadu pé méjì alhasadu mahmudu òun là sọ́lá ń tọ́ka sí mẹ́ ìlà hasada illa fi nàìjíríà kò sí jíjó má pè lẹ́gàn bí méjìlá ti rí ẹ̀ńtọ́lọ̀ ń fún lọ́wọ́ ìyẹn wá rí tí ń bẹ́ẹ̀ síbi tó da àti àwọn ọlọ́run dákun má gbowó yìí lọ́wọ́ rẹ̀ o kémi ní o ti lò ó ti máa lò báyìí ìyẹn náà wá lọ wọ́n náà bí yẹn ti ló kọ́lọ̀ níṣẹ́ owó nìyẹn àbẹ́ni tọ́lọ́ wọn bá fún ní mímọ̀ ìyẹn rí dẹ́ni yẹn ń lò yẹn ní gbogbo ìgbà àkókò ń dáadáa ìyẹn ni ẹni yìí ọlọ́run má jọ gbàgbé mọ̀ ọlọ́run máa jẹ́ mi ní onímọ̀ yìí náà wá sọ̀dọ̀ ẹni wọ́n lé e do ní mímọ̀ ọ̀lọ́ wá kéwké aha irú owó dáadáa ni rẹ̀ èkejì gẹ́gẹ́ ni hasad òun ni alhassadu alimabunu òlọ́lọ́run ní kí anabi sallallahu alaihi wasallam kọ́ wá sọ ń bá rẹ̀ tí wọ́n rí sọ́kùnrin ha sídìí ìdá hasad kì í ṣe irú tàkọ́kọ́ yẹn ìfà burú ẹlẹ́gàn nígbà tí bá ń pẹ́ nìyẹn ìlú ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam gbígbọ́ wípé wọ́n láta hásà dúdówí ẹ bá gẹ̀rẹ́ ayé kì í ṣe sòkè tá a wí lápapọ̀ yẹn. sọ nípa bẹ́ẹ̀ gbẹ́ni yóò dé yẹn bá dé pé yóò fò báyẹn ṣé lọ́ọ̀rẹ́ òkèèrè. ẹ lọ sọ dáadáa gbogbo àwọn tó bá ti lọ rúpọ̀ máwọn ẹni tó jù lọ. ẹ̀yin báwọn yẹn gẹ́gẹ́ ni bí wọ́n mówó yẹn gẹ́gẹ́ wọn báwọn mú gẹ́gẹ́ ni. ńlọ sàfarawé ẹ̀ẹ́kẹ̀rẹ̀ ẹ̀ẹ́kẹ̀rẹ̀ ah, ló ń tọ̀ ẹ ẹ sì nílùú kókó ohun títí sè ẹ ẹ lè rí gbogbo ẹgbẹ́ rẹ ralẹ̀ kò ní rà ẹgbẹ́ rẹ kọ́lé kò ní kọ́lé kí ló fà torí kì í ṣe bó ṣe mọ̀ àwọn bíi tí ń rìn sí ìwú tí ń gbẹ́ nìyẹn wọ́n fẹ́ dé oyè pé àtọ́rọ̀ kádàrà ni òun ní ọ̀la sọ pé èmi yóò ṣèbí lágbájá tètè ẹ̀sìn wa rí i pé ìtúná yóò ti wá pọ̀ jù bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin mi lẹ́yìn kó fìdí náà báwọn ọkọ rí àwọn ẹni bẹ́ẹ̀ rí ni àwọn ẹni bẹ́ẹ̀ rí ni wọ́n sì ọ̀sọ́ jígbe ni obìnrin mi ọ̀sọ́ ọ̀sọ́ jígbe ni ọ̀gá ìlú ayé òní máa wá wá síbi tí mo tún lẹ́wà jù yín lọ yóò bá máa lọ fìdí náà fa láàfa làfa náà máa wọ pé mo ti wá dì bẹ́ẹ̀ rẹ̀ yóò bá máa lálà ẹ kàn rí bí ọkàn máa dààmú ni ẹ wà ẹ wá ọmọ mélòó lẹ bí náà yóò ní méjì péré náà ni tó àwa tá a wá bí ju bẹ́ẹ̀ ni lọ tó àtàkó lù ìlànà sí ibọ tó báyìí ìyàwó mélòó lọ ní ọyọ ní àyàwó ẹyọ kan péré náà ni wọn dẹ lómi ọmọ ẹyọ kan náà ni ìyàwó kan náà ni ẹ sì máa rí àmì pẹ́ nìyí kò síbi wàhálà sí ibà ẹ lọ tún wò dáadáa àwọn ẹni tí ń jókòó ti dé sẹni tí ọ̀rọ̀ ẹ lébi nípa ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ kò sì ní sàlẹ̀ sí ìmọ̀ rẹ̀ iṣẹ́ sẹ́ni yẹn ń ṣe ní ìṣẹ́lẹ̀ yóò pọ̀ nínú pàṣẹ yà wọ́n. ẹ̀rí eléyìí jẹ́ kọ́ táwọn adájẹ́ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa mú ìyẹn ní máa ń jẹ́ kẹ́lò ní padà sákò lé kéwò kéwò ṣe sòrókè kéwò sòrókè ìwọ̀n gbà tá a ní ṣe bá ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa lo ìsẹ̀mí gẹ́gẹ́ bí yóò ṣe lò ó tọ́ba ìpínkọ̀ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣéyẹ wàá rọrùn àgbàdá kò lè rọrùn ṣéyẹ fàgbà kó fi kéwú ju bẹ́ẹ̀ lọ àmì kó sì di akẹ́kọ̀ọ́ sí gbọ́dọ̀ kẹ́ lára rẹ̀. ẹ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọmọ kéwú wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ ọlọ́kọ̀ ni bí bá sàfà wọ gáràjì ẹ̀tẹ̀ yọ wọn làwọn ti gbọ́ ṣùgbọ́n kọ̀ rọrùn kódà kọ́ wà ní Saudi tó tún lo sàmọ́ọ̀gì tí fi dé rí báyìí tó di tóní tóní mú tóní yóò ṣètò ọlọ́pàá bẹ́ẹ̀ náà làkẹ́kọ̀ọ́ kí yẹn dàgbà jù bẹ́ẹ̀ lọ wọn á lọ fẹ́ lọ sí ẹ̀ kọ́ọ̀sì kan níbi kan kódà kọ́ jẹ́ lu èbò òun ní ọjà gùdù pẹ̀lú àwọn kéèké lọ wọn ò kà èyẹ pàtàkì ìmọ̀ ní Nàìjíríà gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ló ti wà tẹ́lẹ̀ àwọn tí ọ̀kẹ́ kọ́ yẹn ti rí ní bẹ́ẹ̀ ó fẹ́ máa ṣe bí wọn nǹkan yẹn ọ̀dẹ̀ yìí wọ. ẹ̀rí Musa bùnú Nasiri wọ́n ti mọ gbọ́ Isa bùnú Hamad ti ń sọ báyìí pé tẹ̀sí rọ mọ̀ kóso asma'u alaysa. هنا سعد يقول لأصحاب الحديث تعلم الحلم قبل eléyìí wọ́n ní àfáàyè ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ ti aláìsí yìí máa ń gbọ́ tí sábà máa ń sọ fáwọn ẹni tó bá fẹ́ lọ kọ́ hadith pé sàálà wìlẹ̀ xìlmá ọ̀gbìnlẹ̀ lẹ́yìn ẹ kọ́kọ́ lọ kọ́ sùúrù náà kó tó di fẹ́ kọ́ ìmọ̀ torí bí ọba sí sùúrù àfáà èèyàn padà pàtẹ́lẹ́dáwé ìbí oríṣiríṣi olùkọ́lé yẹn wọ́n máa bá pàdé nílé ẹ̀kọ́ mo dẹ̀ máa ń sọ fún wa ìjọ́kíjọ́ ìgbàkígbà tó bá ti mọ láìpẹ́ oye àfa rẹ̀ ọyọ wà láńlé kéwù ni ẹ̀gbọ́n bí òjé pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ kí ó mọ́ lásìkò yẹ ọ̀kan bẹ́ẹ̀ nìyẹn torí wọ́n dọ́gba àtàfà àgọ́ ẹ àti wọn kọ́ rẹ̀ ti wọ́n wọ̀ gbọ́ à tó ta lọ́lọ́ kọ́ ti rẹ̀ sábúrò rẹ̀ àbí ta ọlọ́àfọ̀ òun à bí wọ́n náà èèyàn lọ kọ́ àwọn mọ́ra á tún wúrí wúrí wọ́n náà àwọn kẹjọ àfọwọ́ abẹ́rẹ́ bákan náà nínú àwọn <clears throat> àṣàrù mi Muhammad ibn Sa'id bin Abi Maryam wọ́n ti mọ gbọ́ ibùdó wa ha ti díyàn náà sọ báyìí pé. ẹ abdọ́lá min ilmi ó ní ihun tẹ́mi kọ́ nínú ẹ̀kọ́ tí ń bẹ lára Imam Malik rahimahullah kọ́dà ọlọ́lájúmọ̀ rẹ̀ gan lọ àbẹ́yẹ kí yẹn lẹ́kọ̀ọ́ gbogbo àti afẹ́ lọ fọ́ ìmọ̀ Ibn Mubarak rahimahullah àwọn ọlọ́mọ sọ̀rọ̀ yìí dáàkọ̀ nígbà tó fi rin ewì orin orin ewì omi wì fún elúlu tí o. ayò ha tọ́lẹ̀ bọ̀ ẹ́lmà kí ti ha máa dàbò nàzáyé dẹ́kun. فاقتبس حلما وعلما ثم قيدهم بقيده أيها الطالب علما ازحم قبل زيد فاقتبس حلما وعلما ثم قيدهم بقيده قل أيها الطالب علما mo fi wọ́n tó ń wá mọ̀ nítòótọ́ lọ́ọ́ bẹ́ni tó ń pè ní hamada bin zayd lọ́ọ́ bá fàáni. fàáni dàbí ilmọ̀ wà ilmọ̀ kọ́ sùúrù lọ́dọ̀ rẹ̀ àti mọ̀ ṣùgbọ́n kọ́ iye ni fún mi kọ́ iye kọ́ wá dé mọ́lẹ̀ pẹ̀lú ǹdè. àbí yẹn gbọ́dọ̀ ti sùúrù. ọ̀yẹ́ kó ló kò dé àwọn máa lọ lé jù àwọn. yóò di sùn olùkọ́ lè fi dé bí kọjú ọbí pé ẹ̀fẹ́ yẹ fẹ́rẹ̀ ẹ̀tọ́ ti níyàwó lé ló ti lọ́mọ máa lọ bí jókòó lẹ́lẹ́fẹ́ torí àga dùnkùn ló sì máa jókòó lé ọ̀rọ̀gà ó sì sì lè má gbèrò yẹ fẹ́rẹ̀ pé ọ́fíìsì náà ẹjọ́kòó bì kan náà ń bọ̀ bàbá ò dẹ́pà ni wọ́n lè ṣe sùúrù eléyàn àwọn àdébí jókòó lẹ́lẹ́fẹ́ àbí sùúrù ebi nga ibi yìí ní dàbí làkó lè ní sùúrù bẹ́ẹ̀ so yìí mọ̀ sùúrù ṣáájú ẹ̀ muhammadu hasan shaybani látọ̀dọ̀ àbí hanifa wọ́n ní alìṣèkáyàtò ánilẹ̀ ọ̀lẹ́mẹ́ ìmá mú ìró wá nípa àwọn olùmọ̀. tó afáà ní kí wọ́n máa múra àwọn olùmọ̀ wa àti ìjókòó àwọn olùmọ̀ èmi nífẹ̀ẹ́ rẹ̀ ju ká máa ké kíkí rẹpẹtẹ lọ. torí òun ni ó jẹ káwọn yẹn lẹ́kọ̀ọ́ á dẹ̀ tú àwọn yẹn sí torí ọgbà adídì ká máa mú síra wa ká máa mú nà wa ẹnìpé náà ni wọn kọ àlẹ́ mi ti báyìí sọlọ́lọ́ àṣọ àwọn sáájú ti báyìí yorùbá àwọn kẹta padà wà mú wá díẹ̀ díẹ̀ mi. Muhammad ìyẹn náà sọ pé irú rẹ̀ ni wọ́n gbẹ̀gbẹ̀ alátọ̀dọ̀ Ibrahim ọlọ́run máa ń lọ ọ̀pá mọ̀sọ̀rọ̀ ọ̀nàdà àìlẹ́mu mi nìhadì yìí wọ́jà lè. àwa máa ń kọ́ nínú ìmọ̀lẹ̀ tí ń bẹ lára rẹ̀ akẹ́kọ̀ọ́ ìtọ́ka dáadáa tó wà lára rẹ̀. àbẹ́rẹ́ tí wọ́n tún máa kọ́ lára olùmọ̀. ẹ̀rí sẹ́ríkì fún mi nàìjíríà alkawulani wọ́n ní Abu Darda sọ fún mi báyìí Abu Darda kí ló sọ. ìsìkì rọ́jùlì mọ̀mùsáwù wàmùdàkọ́lùwù wàmùkọ́lọ́dùwù máa àdìrà yìí. tọ́ nínú nǹkan tí wọ́n fi mọ̀ pé èèyàn gbàgbọ́ yé wọ́n fi hàn pé àṣà lè dà pa orí mo dáàgbọ́ pé lágbájá yìí gbàgbọ́ yóò mọ̀mùsá ìrìn rẹ̀ mọ̀díkálù wíwọlé rẹ̀ makaraju jíjáde rẹ̀ mọ́ àkàlẹ̀ ẹ̀yìn pẹ̀lú àwọn òdòdó òun làwọn ọ̀rọ̀ ayé rẹ̀ mọ́nú àtìláfẹ́ dàfa yọ̀rọ̀ ọ̀rùn bí. ọ̀rọ̀ ni òdì yẹ tọ́kàn ti sọ yìí pé ìdá ìdí máa ń dún yẹn jù pé gbogbo àwọn àfáà wa ọlọ́nkọ́sọ àwọn ẹlẹ́lá àfáà ti ọbẹ̀ rọ̀ ọlọ́run tó ti bá àtẹ̀ ńkọ́ kéwú àmọ́ ara àwọn yẹn níta tí wọ́n máa wá tó dẹ̀ ní rárá lé níbi wọ́n bá yẹn jáde wọ́n bá yẹn wọlé wọ́n bá yẹn rìn wọ́n bá yẹn jẹ wọ́n bá yẹn àtàwọn ọ̀sẹ̀ táwọn ènìyàn ká àwọn ẹ̀sìn làbẹ́ di odò ọ̀gọ̀ọ̀rọ̀ wa àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa ni wọ́n ti bẹ̀ wọ́n bá wọn àfáàrí wọ́n bá wọn jáde wọ́n bá wọn wọlé wọn nínú dábìrì pé lágbájá yìí máa gbàgbọ́ yé mọ̀mùsáàrù ọjọ́ máa rìn àtolùmọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àmì àti sáàjù alájọ jáde ní ẹ̀ máa ń mú fóònù lọ́bẹ̀ fi pe ọmọ kí ó kẹ́ ọba mọ̀ ọ̀sán ẹ wọ sáàjù mi ò lè ráyè ń lè ráyè ẹ fẹ́ jáde àbíkí la kọ̀ sáyé yọ ọ́ là mọ́lẹ̀ ní sẹ́pẹ́ náà ẹ̀rí bímọ náà ti wá pọ̀ lára wa tó nígbà táwọn ẹ̀ wíwọlé rẹ̀ àti jíjáde òṣìṣẹ́ ẹ pàkó òun là fi máa rí àwọn èèyàn tí wọ́n ń díje tí wọ́n ń jẹ́ olùmọ̀mọ́ sí àyàfà àwọn tó ti ṣe nǹkan bẹ́ẹ̀ náà là ń rí àwọn tí wọ́n rí ìbẹ́ yẹn bẹ́ẹ̀ là ń rí ẹ lọ wádìí dáadáa ẹ bá rẹ̀ nìkan tó jẹ́ olùmọ̀tọ́ láàbù láàka ẹ lọ wádìí ẹ̀ dáadáa ẹ parun kẹfà yìí lára rẹ̀ ọbọ̀ olùmọ̀rin ọba ajáde ọba wọlé orin pẹ̀lú rẹ̀ torí bẹ́ẹ̀ kọ́ yìí àwọn àtàjẹ́ sódẹ́sì àgbà tọ́ba wò fojú tì ọ́ àwọn òfin pọ̀sẹ̀ tó lè sa apá fún ọ nílùú rẹ̀ ọkọ nílùú ní ìkọlọ̀ síbẹ̀. o lè lé Èkó o lè lọ Ìbàdàn o lè lọ ọdún tó bá rí fáwọn afá àtàlàfíà wà tó ti kẹ́sì mẹ́fà ah, ìjọ máa tì mí gbà lẹ́yìn mi ní wàá tẹ̀lé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní àpò òkèràjà rẹ̀ pọ̀ òkèràjà náà fi lè padà sí ojúmọ́. bákan náà nínú àwọn àṣàrò mi. Ar-Rabi' ibn Sulaiman ó ní mo gbọ́ Imam Shafi rahimahullah ṣe ń sọ báyìí gbogbo àwọn àdáàbò yìí nílò ní o ṣe ti pé káàkiri gbọ́ lásán o ọ̀yà. Ọ̀rùmọ́tò ìyànjẹ. fi hàn yí pé nínú nǹkan tó fi yẹ ká sáré rẹ̀ òun pé bó o láti há lọ́wọ́ àyè. ó ti pé jọ́ọ̀kì òní lọ kó dàbí òní jáyà sọlọ fún yàrá. wọ́n máa níye bí ọ̀jẹ̀ lọ́dún yọ́n máa lé ní sí ọ̀rẹ́ àyà wọ́n fi ẹ̀kọ́ sọ̀rọ̀ máa ti kọjá bákọ́rà tipẹ́tipẹ́. ẹ̀sùn ògbà àyà tó wà ní bákọ́rà òfin ọgọ́rùn-ún mẹ́ta jù mo bá níyẹn bẹ́ẹ̀ ẹ̀ ń tọ́ bá hàlùkọ́ àn àkọọ́lẹ̀ rẹ̀ máa tóbi. ẹni tó bá tún wá wá ìmọ̀ àgbọ̀ yíẹ̀sì nẹ́bùlà kọ́dùrún ìníye lórí rẹ̀ ọ́ pàtàkì láwùjọ. ẹni tó bá tún wá lọ mọ̀ hadith ẹ̀rí rẹ̀ ọ́ lágbára tí ọ̀rọ̀ múlẹ̀ báyìí àwọn èèyàn máa gbà á ni ẹni tó bá ajá sí kóhùn lẹ́ẹ̀tọ́ á mọ̀ nípa náà tí ọ̀ máa jẹ́ kí àdámọ̀ rẹ̀ ọ̀rọ̀ dáadáa. ẹni tí ọba ti wá lè sọ ara rẹ̀ kọ́mọlá níwọ̀n ara rẹ̀ kódà bó dímọ̀ ìmọ̀ ò lè sọ ọ́. wọ́n mọ̀rún kọ́wùlà gòfúra wọ́n ti sẹ́rí olùmọ̀ níyẹ̀ ní olùmọ̀ máa làmìyànjú sọ̀rọ̀ bẹ́ẹ̀ òmùrí bíra ayé ti. tí ọba ti máa fi kọ́ máa lo gbóyà nínú àlámọ̀rí pẹ̀lú làákàyè rẹ̀ yóò ti máa jẹ́ olùmọ̀. ọmọ làmìyànjú sáàyè olùmọ̀ ó sì máa jẹ́ olùmọ̀ tí ọba ti tijú àníyànjú sí ayélujára mọ́dùnmúwa àìlàmù mi. tí ọba ti tijú àti lọ bẹ́ẹ̀ ni tó ń bọ̀ jù lọ yóò sì máa jẹ́ olùmọ̀ láéláé ọlọ́pàá àwọn èèyàn máa wò fẹ́ à gbogbo kẹlọ́ lákòókò rẹ̀ kò tí mo ti wà lásìkò yìí ṣe po ebi ní oṣù tẹ máa lọ gbé tíra mẹ́ni kan mọ́ àbí tá a ṣe yìí náà ní ìjọ òun èèyàn ti ń kó olólùmọ̀ nìyẹn tọ́rọ yẹn láti ti bẹ̀rẹ̀. Abul Aswad ad-Dukhli ó ní. ìdàrọ́ta àǹkà síbẹ̀ka sheikh falakinu. tó ń sọ bá fẹ́ kí sheikh rẹ̀ àfáà kó fi ẹ̀ nírọ́ ọ̀là kéèdù ẹ̀ máa gbé kí ó sàfà rẹ̀ lẹ. ẹ̀ mọ̀ pé yọ padà sọ yí pé àmọ́ kó ti dà fà wá. ẹ pè báyìí. ẹ mọ̀ báyìí lẹ́kọ̀ọ́ náà ni máa ń ṣe súdẹ̀ǹtì mi náà mo fi láǹ bọ̀ wọlé ẹ̀ ṣe gbìyànjú ẹ̀kọ́ yẹn kó rí bẹ́ẹ̀ báyìí ló ti ẹ̀fẹ́ mi àfà rẹ̀ náà ní báwí. ọfẹ kí àfa rẹ tiẹ ní ọfọlá pín máa fi nǹkan sí ní òwì. kódà wọn ní kọtáàdá nínú àwọn afọwọ́ àwọn oníta fíìr wọn lòun ló ń gbé ọ̀rọ̀ yìí pé ọwọ́ alásọ̀dà bíi aṣọ́wájú àti sókòlè aṣọ́wájú sókòlè ẹ máa fọ́ wọn kí wọ́n tání wọn kí ìbùnà àbí òun ni nígbà tí iṣẹ́ ìṣèjọba ìdarí àlámọ̀rí àwọn mùsùlùmí kò jẹ́ kí àléyò ráyè láti parí iṣẹ́ náhùn tó bẹ̀rẹ̀. òun lọ́wọ́ gbé fún Abul Aswad ad-Dukhli ibi ìtùkù hàdà ìwọ náà máa rin agbègbè yìí lọ lẹ́yìn pé náhùn náhùn. ọ̀nà yìí ìwọ náà máa tọ́ lọ ọ̀yàn pé náà hù tó dípìnlẹ̀ ẹ bá ti nígbàgbọ́ nípa ọ̀rọ̀ tó jíjẹ́ ọlọ́run sọ pé aleikum bi sunnati lẹ́fẹ́ lò wọ́n sunnati lùkùlàfà ìrọ̀ sì di àti látọ̀dọ̀ àwọn kùlàfà lọ́rọ̀ náà hù ti dìde ẹ̀fẹ̀ sànẹ́bí kọ́ yẹn náà sànẹ́bí sì jẹ́ gi sallallahu alayhi wa tí wọ́n fi lè má kàtọ́ ààrẹ àádọ́ pé kánẹ́bí kọ́dẹ́ wọ́n fẹ́ máa gbé gbogbo àwọn nǹkan tí òṣèlú gbé jáde tó àbí kánẹ́bí jókòó lórí àga ni wọ́n lo transport ìdàrẹ́ ǹjẹ́ kí ló dé ẹ̀ńgbà tẹ̀lé káà náà má ti jáde nǹkan wọ́n papọ̀ mọ́ra wọn <laughs> so wàsáìlù tàlímù. fọ́ ní ṣe náà wọn ọba àjókòó ńlẹ lẹ́ẹ̀kẹ́ wọn ọba àjókòó lórí àga àlùmọ́hìn bòkílà ńlọ ọkọ gẹ̀rẹ́ la lérò táyì ẹ bá jókòó ńlẹ lẹ́ẹ̀ tí wọ́n bá ń kọ́ wọn dídẹ́ ńkọ́. àdáhùn ni jàmá ńlẹ̀ lẹ́ẹ̀ ni wọ́n jókòó wọn ò sì lo chọ́sọ́ọ̀tì wọ́n wá ń kọ́ àwọn èèyàn dídán ìyẹn ńkọ́ àbí ọ̀nà ń ìmọ̀ àgbáyé ń ká مدون كاوية سو دوري الخليل بن أحمد ينا ضيبه إذا أقصى في حجرتك ما تعلم عنه يعنف من أسنك لشاهدك ولا ترد عليه الخطا لأنك إذا نفعته على على خطئه أسرعت عبادته واكتسبت عداوته. الخليل بن أحمد أعتقد الفراهيري رحمه الله ó ní في bá ṣe mistake níbi tó wà ẹni tí ń kẹ́kọ̀ọ́ tàbí ká sọ wípé ó ṣe mistake láàyè tó wà ẹni tí wọn náà sì màmọ́ dájú pé nìyẹn nìyí ọkàn rẹ máa ga sí ọkọ̀ gbà ó láàfà àtọ́yẹ kó tún lẹ́kọ̀ọ́ lè nì ìpinnu tá à ń sọ fún yín ni ẹ gbọ́ sọ́gbọ̀ làáfà ni ẹni tí ó gbọ́ làáfà bá ní ẹ ẹni tó ń ṣe iye ọkọ̀ rẹ ti ta ebi ò mọwọ́ làáfà àtọ́ yẹ kí wọ́n dún oṣù ti mọrú ẹ̀kọ́ yẹn pé o nídìí àti máa kọ̀ rẹ ti ṣe kẹ́ ẹni tí ó gbọ́ làáfà tọ́ba ṣe ní séèkì níkàlẹ̀ tó wà ẹni tí wọ́n ní ẹ mọ̀ yìí pé á ṣègbéraga sí tọ́tọ́ náà tó wù ú kọ́lá àtẹ̀rù dà alẹ́ yìí kàtọ́ àpò. má kó rọ́dùn fún mistake rẹ̀ yàn. torí wọ́n ní tọ́ ọba tají lórí mistake yẹn o ti yára ṣe é láǹfààní nìyẹn ó lè ẹ̀kọ́ tọ́jú àǹfààní yẹn pamọ́ ó ní ìdíyẹ lọ́dọ̀ rẹ̀. wọ́n tẹ̀sẹ̀tẹ̀ àìdá wáta. o tún fi gẹ́ẹ̀sì bímọ sọ̀tá ni. ọ̀bẹ kan tí ó gbé jáde bóde sí ohun tí èèyàn máa ń wí dá lọ́dọ̀ ọ̀sẹ̀ rẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́ ni máa ń sọ àṣìṣe yìí. wọ́n máa fi fóònù lọ́padà rí pé òdo lòun máa ń bá yìí ọwọ́ wá wá sọ pé òun yìí jẹ́ ẹ̀rẹ́ pé ah, ẹ lọ rọ́pù lẹ mọ́ fún olùgbà tí sọ̀rọ̀. lọ́rọ̀ dé bẹ́ẹ̀ rọ́pù àwọn kankan lè ṣe láti rí kó di dáadáa ìdá ìdá gómìnà lọ́wọ́ ẹ lè gbé síra wọn àbá ti fọkàn balẹ̀ yìí pé kò ní sí wàhálà wọn ní bí ike lọ yìí pé mèsìmọ́ọ̀rù àtàsọ ìwọ ló lè gbóra wọn fẹ ìfẹ́ mọ wọn pè mí sùmọ́ èso ẹ̀sìn mọ wọn pè lásán kẹ ẹ wá sọ wípé kálá kan sáwọ́gbó àlèmísùmọ́ àdáhùn asọ́gbó mísùmọ́ àwọn ẹ̀ lè wí lọ́dún fọ́kàn kálukú ti balẹ̀ wípé àkókò ti mọ̀ pé náà ni ọ̀ bàtọ̀ jẹ́ yọ kẹjà sí pé wọn tó ṣe ọ lọrọ tẹrìbíìbù lásán ọ pé ńgbà tí bàbá ìwù ṣe síra náwó ń jò ní ọ sọ pé ìpele kéní fíìlì ìpele kejì fáìlì ìgbà tó ti ajá pé ìpele kejì ní kílọ́wà sáwọ́kù ló fi fúrọ́ fún àwọn àlọ́ fún ní wọ́n tẹ̀lé lókè wọ́n tọ́lé ipa ti fọkàn balẹ̀ bí wọ́n pé. tí kéwù lẹ́wù bá tún dojú ẹ̀ sọ̀rọ̀ pé wàá lọ́ọ́ tún padà dé nínú àwọn wàhálà ni. so nípa bẹ́ẹ̀ torí tí wọ́n bá ní kọ́ lọ tẹ́ni ẹ jí níbi mistake tó sí ó ti yára èyí láǹfààní nìyẹn ọ̀dẹ̀ tó ti gẹ́ẹ̀tì kíni o ọ̀tá nìyẹn ọ̀bọ̀ ọ̀tá kíkọ́ kíkọ́ ní ọ̀sán ìwọ lọ́wọ́ orí yẹn bẹ́ẹ̀ ẹ̀ ọ̀bá ti gbà fún ọ tí ìmọ̀ kó gbé ọ pé ọba ń sọ àtìkù rẹ̀ àbí kọ́ sọ wípé kò sí ohun téèyàn sọ lọ́dọ̀ rẹ̀ tí ó dà kí ló fà wọ́n yẹ pé kò gbà fún lápẹẹrẹ nísìn ẹni tó gbà fọmọ kí ó lòun jẹ fún yẹn ọwọ́ àti ní séèkì kan téèyàn bá sọ fún ṣé nbọ ni ó ṣé yóò sọ fún yẹn pé sáà ti gbádùn kẹ máa yọ àtìṣe yẹn léyìn lọ́wọ́ jù nítorí ẹ̀ náà ló fi wá lé kéwú lẹ́yìn òwì fún abẹ́ẹ̀ sì kẹ́ kádìẹ̀ ló wí bẹ́ẹ̀ ìyẹn ó jẹ oyè pé kò yé ọ ni tèmi nítorí kí lè yọ ọ náà ló fi wá lé kéwú léyìí tọ́lọ́run bá ní kémi náà mọ́ bákan náà nínú àwọn àṣàrò mi afáwa máa ń marun ó ní mo gbọ́ àdúgbòrí tí ń sọ báyìí pé. ó ní kéèyàn gbé àpáta ọ̀rọ̀rùn gbogbo yẹn máa para hadithi lọ wọ́n yẹ kó dábàá ti ń wí lákọ̀ọ́kọ́ wọ́n yẹ kó di gírẹ́nì ẹ̀ wọ́n yẹ kó yẹ kí làákà yẹ rẹ̀ kó kó papò dáadáa ìwọ́n tó bá jẹ́ sódẹ́tì. wọ́n ní kọ̀tà àdáná ẹ̀ tó sọ yìí pé. wọ́n ní tọ́ba ti ń pààrà ní ìdìjú mọ́lẹ̀ rẹ̀ ọ̀lọ́ rẹ̀ ti wí lẹ́ẹ̀kan. ìwọ́n ló ti owó wí bẹ́ẹ̀ ní ọba ti yé kò ní ìdìbò tó pààrà rẹ̀ mọ́ bákan náà Sa'id Yahya ibn Sa'id al-Qattan ó ní mo gbọ́ ṣọ́ọ̀rùn bàtí yẹn náà sọ yìí pé. ó ní gbogbo ẹni tẹ́lẹ̀ gbọ́ àdìsẹ́ ọ̀kan lọ́wọ́ ẹ̀ mo ti ودي rẹ̀ ẹlòmíì ni kódà kó ké tíra mẹ́fà lọ́ní ọ̀nì à ọkọ mi ju tíra mẹ́fà náà lọ́ní. bàbá kẹ́ni ìsìn wọn ti kú àwọn ni wọ́n jẹ́ àfa àpapọ̀lọpọ̀ àwọn èèyàn ń sẹ́yìn kọ́dà wa máa lọ kó àwọn èèyàn lé lọ́yà àfa padà wà wù nínú fámìlì tiwọn náà ẹ̀kọ́ rẹ̀ sì làwọn ọmọ wọn gbé káàkiri sí àwọn ọmọọṣẹ́ táwọn fẹ́ẹ́ ṣe tiwọn bàbá mi bàbá mi lọ́kọ́ lágbẹ́jà ń kéwù àti làwọn fẹ́ẹ́ fi lè dìde ìtàn lásán nìyẹn kí ni wàá nìwọ̀ gẹ́gẹ́ sí ẹ̀rí ìwọ gẹ́gẹ́ alára kí ni ìwọ gẹ́gẹ́ sí àfààní gbogbo ẹni tí wọn bẹ ti gbádìí sẹ́yìn ọkàn lọ́dọ̀ rẹ mo ti dẹrù rẹ níbẹ̀ lẹ́yìn lómi ọ̀sán àní tọkọ mi ju tíra mẹ́fà náà lọ. bàbá yẹn wọn fẹ́ mọ́rọ̀ ẹ̀ wá wọ́n lẹ́nu kẹsì ògbójú bẹ́ẹ̀ wọ́n ti kú láìpẹ́ yìí náà wọ́n fẹ́ kú o gbogbo òjókòó tí wọ́n bá ti wà báyìí ìwù yòówù tí wọ́n lè máa ṣe lọ́wọ́ tó bá ti já ẹni tí wọ́n gba orí tébù rẹ̀ kọjá tí wọ́n fi lọ́dọ̀ rẹ̀ wọ́n fi ilẹ̀ tí wọ́n bá ti rí i. ọgbà jùlọ bí àwọn ìjókòó àgbà sàrà yẹn ẹ̀dígẹ́ẹ̀dì wọ́n dà gbogbo ẹ̀ tó àti rí ewu wa. ẹnìkan wàá sí bẹ́ẹ̀ wọ́n bá ní gbogbo kéwù tí mo kọ́ kálíbà tí wọ́n jáde jẹ́. ha ha ha ìgbà kí ó tó kí lọ́dọ̀ èmi kíní wọ́n tún dá para wọn alùpàkọ́ kóńdù rẹ̀ inú ló bí wọn bí wọn wí náà tẹ́lẹ̀ ọlọ́run jẹ́ alùpàkọ́ wà bẹ́ẹ̀ ẹni tó jojú olùwọ́ rẹ̀ ìgbà ẹni ó kéwú lọ́dọ̀ yẹn tó tún fẹ́ máa tẹ̀yẹ̀ lẹ́sẹ̀ à ẹ mọ̀ pé yóò kọ́kọ́ wọ́ ọ̀nà ìgbé à ọ̀hún ni mí ọ yóò wọ́ ọ ọkọjà pé sẹ́yìn náà ń sóògùn ní ó àsòògùn mọ yóò béèrè ọ̀sàǹfààní lọ́dọ̀ mi fa àyà bí mo bá ti bẹ́ẹ̀ fáwọn tí mo sàǹfààní lọ́dọ̀ wọn lógún lónìí jìyà ọ̀láyé ojì yóò jẹwé ya ọkàn yóò tún balẹ̀ sí kódà kìí sọ kò ní ìdí èpè ọba àjẹkọ̀ọ́fẹ́ ọwọ́ gan ọjọ́ ọ̀rọ̀ títà mọ́ skul àbí ẹ̀ sọ̀gá fẹ́ẹ́ nìkan ìwọ déyìn ọtẹ nìkan á fẹ́ bẹ̀rẹ̀ ọ bẹ̀rẹ̀ tẹkítàn yóò máa lọ ní sílìsìlà <laughs> sílìsìlà yóò máa lọ ní. àwọn afáwọn máa ń dẹrù bàwá ń gbà kan wọn là fà kẹ lóhun ní ìdomi àlùwàlá wọn fi ń dẹrù bàwá ní àwọn ọmọ yọ ṣẹlẹ̀ o òun ní ìdíomi àlùwàlá a ní à sáàsì mi rí mo tún máa fi bù ọba ní sẹ́kọ̀ọ́ lè sí fìlà wọn ni ọba sí fìlà fà ọba <laughs> lọ fi bòmí wá. aláìgẹ́lẹ̀ ẹrú rẹ̀ sì padà tẹ̀lé sóhun. ààrẹ tọ́lọ̀ gbé òbí rẹ̀ wá tọ́lọ̀ gbé kólùkọ́ mọ́lé ibi olú ọmọ mi ńjọ́ tóun náà sì di olùkọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sóhun náà. ìgbà tó fẹ́ jẹ ju méjì lọ náà àwọn fún kan wá ní a wọ́n ní lọ bẹ ọmọ kéwú bẹ́ẹ̀ ni ó ti lọ àwọn ọmọ eléyìí ò ní kéwú wàláì wọn ò sì kéwú dòdò. di pé àbájọ àbí àbí àlọkàn ẹsẹ yẹn oníbẹ̀ gbogbo abala yìí sọ dáadáa. ẹrú ta ní kéèyàn ní kìí ṣe ẹrú pé ojóbìnrin kan máa bọ́ lò àwọn ògbé tó bá jẹ́rú nínú òfin ẹ̀sìn tó bá jóbìnrin yẹn ó bá lò sí àwọn àfọ̀njẹ́ gbẹ̀ngàn nínú àwọn ọmọ tí ó báyìí wọ́n máa mú wọn mọ́lẹ̀ wọ́n máa ṣe wáta yìí fún ọ tààrà láwọn ọ̀gá á máa di ẹ̀kọ́ gbà yẹn bàbá á di ẹ̀kọ́ gbà tí wọn lè bọkùnrin lò wọn bá wọn pa kọkẹ aláàbò adárígbọn àtọpọlọ gbogbo ọ̀sára ni wọn máa lọ sá ó jó gbogbo gbogbo ojú rẹ ní ọ̀pọ̀ fẹfẹfẹ àwọn obìnrin ni wọ́n gbára wá sí ẹ̀ ọmọ bá nìyẹn bí ọláyé torí ipá kéwù yìí náà ọlọ́wọ́ kábàá ní gbogbo ẹni yóò tí wọ́n bá gbájú tẹ ọ̀kan lọ́dọ̀ rẹ̀ kó ti dẹrù rẹ̀ ìyẹn ni fi ń máa ṣe kéde mọ́. bákan náà ìṣáàbù bùn hasan wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ hasan ó ní. káàdà sọ́ọ́ yúrọ̀ dáríkà fi sàmì yìí wà bàṣọrí yìí wà tàkọ̀ṣù. ó ti sẹ́ ẹni ẹni tí bá ń kọ́ ìmọ̀ a máa rí níbi ìgbọ́rọ̀ rẹ̀ a máa rí níbi ojú rẹ̀ a máa rí níbi ìbẹ̀rù rẹ̀ lójú ń dùn mí gbà mo rí pé àwa dá ń lọ lé bí àyè bá tẹ̀gbẹ́rọ̀ tó lè sọ̀rọ̀ kí ni wàá ní gbogbo kí ó dàbí. tí bá gé ń tò náà. yọọ hàn lójú ẹ yọọ hàn níbi etí ìgbọrọ rẹ yọ hàn níbi ìbẹ̀rù ọba tẹ́lẹ̀ la gbogbo ẹbí yí padà ń àwọn èèyàn ń ké òdìbò báyìí ọ̀pọ̀lọpọ̀ ni mọ̀ wí fi àpáàdì àfikún tiẹ̀ mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlùsùn nà bá ti wà ó lójú ẹni tó bá tẹ̀gbẹ́ àti lè sọ́ra mọ́ nínú wa tó sì yẹ kárí. àbí ẹsọ yẹ kí sékọ̀ yẹ ká máa rẹ ní tí ó bá tẹ̀gbẹ́ àti lè sọ́ra sọ yẹ ká máa rẹ ní tí bà. ẹ fèsì sí àwọn sálàmù yẹn ni pé wọ́n wà ní mọ́sí ìdúrà yìí tí wọ́n fi fèrún bá wọn bẹ̀. ajá sí pa àkéwù nìyí. òun lè fi kọ́lá ẹlòmíì nìyí tí wọ́n bá parí ìrùtẹ́ báyìí àwọn yóò fi náà máa ẹ̀mí ìdìnnà lónìí kò sí pírọ́blẹ́mù mọ́sídù yẹn sí wàhálà kò sí pé kọ̀ọ̀kan júdà júmùlà kò sí pé mọ́mú ọ̀dà lójoojúmọ́ ayé yóò sì wá ní wàláyé èèyàn kan kẹ̀kẹ́ òkì nìyẹn òkì gidi. wọ́n fi jẹ́ pé inú nǹkan máa ń bà mí nínú jẹ́ pé pọ̀ jù nígbà tá a kẹ́ẹ̀dé fi ń kọ́ yẹmẹyẹmẹ mọ́kíwù kẹwàá lọ́ọ̀hìn bẹ́ẹ̀ wọ́n fi ìbádà yẹn rè wá káwọ́rọ̀ mi sọ. tí ìbá fi jáde àkú ká máa dùn. nígbà wọn lè ndị gbé kalẹ̀ wípé o ti ládùn àti o ṣe lẹ́yìn ìrù kọ̀ọ̀kan ìyẹn tún kọ́. bó o jẹ́ torí kankan òde torí èyí tó fẹ́ fà yìí. níbẹ̀ ló ti mọ́ wa láyé kristu tí ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀gọ̀ọ̀rọ̀ wa báyìí òkùnkùn oníkù kó nínú máa mọ̀nú láti gba rọmọdọ́ nǹkan báyà lè lórí ìparí ìfọ̀rán. wọ́n pọ̀ rẹpẹtẹ sáà ń pa àkáàdì sì kẹ̀kẹ́ irọ́ là ń pa. torí mo dáńkọ yẹn pọ̀ ẹ̀ lára wa òun lè lòdì tọ́ba wùwà kalẹ̀ báyìí ẹ̀rọ ọlọ́run ọba ọ̀fà ọ̀ tọ́ba wùwà ìjẹ̀gbẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ èyí ò gbé ah sáà ah, báyìí nínú àwọn ẹni tí ìfásitì bá tòlè ìrọ́mù ni ló jẹ́ kí ti ọ bàjẹ́ báyìí èyí sì ṣe náà fílà pẹ̀lú òun rẹ̀ tẹ́lẹ̀ ń bá wúwa ẹ̀hẹ̀ rẹ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ó lè jọ́rọ̀ sakasaka yóò sọ ọ́ sí ẹ̀ lè rẹ́ ní tí ìjọ ti bá rọ̀ lọ́rùn kí gbogbo ìṣesí rẹ̀ ọmọ ṣe yìí. gbogbo kìnìún ẹ̀dá gbogbo ọjọ́kíjọ́ ìgbàkígbà tá a bá ti ń kàn kẹ́ta a bá ti lò ó báyìí a lè gbé ti tèèyàn máa bàjẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ibi tó yẹ kí wọ́n bọ́ ọmọlúwàbí bẹ́ẹ̀ wọ́n máa ká yẹn wọn wọn à ní ọmọlúwàbí yẹn kẹ́kọ̀ọ́ yẹ káfa kákó wá sọ pé ẹ̀yìn. tó nípa bẹ́ẹ̀ ẹ̀tọ́ bá jẹ́ tó lè báyìí mi ṣẹlẹ̀ àìsí kọ́mọ ṣẹlẹ̀ à á gbọ́dọ̀ rí ní etí ìgbọ̀rọ̀ rẹ̀ onígbọ̀gbọ̀ kúgbọ̀ bí wọ́n bá ti ń sọ òfófó báyìí yọ̀ọ̀dọ̀ bí aago ní kínkín ni mo padà níbi kan ní lọ ẹ lè bá bẹ àbí wọ́n tún sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ìdálómi ráyè láàrin wa báyìí wọ́n lọ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ tá a ti ti gbé súnmẹ̀ lójú báyìí àwa ń sọ̀rọ̀ ẹnìkan kò síbi tí èsì wáyé o àgbọ́dọ̀ máa pẹ̀lú àwọn ọ̀gá àbí òṣà ti bá wa à ń bára wa wí. wọ́n lọ́ọ̀yà sẹ́nìkan ti bẹ̀lẹ̀ yìí wa wọn wá ní á ah, kẹ wá jókòó gbàyà wà ń lọrin kẹ ẹ jókòó kẹ ẹ pe ẹni ẹ sáàkì kí ọ̀dà ẹ wò ó kẹ ẹ tó bí ìṣẹ́jú ní bẹ́ẹ̀ lógún ní sí. ládàá òlẹ̀ fẹ́ gbà mí lẹ́sẹ̀. ẹlòmíì ò lò ó pẹ̀lú ìyàwó ẹ̀ ó lè kóró lára obìnrin o wọ́n fẹ́ dọ́rọ̀ lẹ̀ wá tó bá padà parí ọ̀rọ̀ yìí ò lè gba ládàá kan. orí kọ̀ sáǹfà ní mẹ́ẹ̀ lágbájá àti lágbájá wọn kẹnu bọra wọn lẹ́nu dákun kí ló kàn hàtà ká lórí wọn jọ èyí sì jọba ìyàwó ló fi jẹ wọn ẹ kí ló wá láǹfààní náà rí mẹ tàbẹdù àti tàbẹdù wọn jọ ń ṣe nǹkan báyìí ẹ kí ló kàn tó fi agbẹ́ni tó bá jẹ́ sọ́wọ́lì wàhálì á rí inú etí ìgbọ́rọ̀ ẹ̀ onígbàgbọ́ fún mi ni wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ yìí báyìí ọ̀họ́ kò ní wò wò kú ẹlòmíì wo fíìmù nu wa ó wo fíìmù ju ọlọ́dà lẹ̀ lọ. àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹlẹ́yà ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run ní ká rẹ júlẹ̀ àtàwọn àfáàdé àwọn arẹ júlẹ̀ níbi fíìmù wọ́n ń wo àwọn ọ̀dọ́ kọlọ níbi àwọn aláfẹ́wọ́ tíyẹn bá kọ wọ́n lọ́ọ̀hìn bí wọ́n sin báyìí yóò fi tìbí tìbí tìbí yóò fi pa àbí ìsín máa hẹ̀ lórí fóònù táwọn bí ọkẹ jù sí kí á lè yọ gbé kú tó bá yẹ pẹ́ kọ́ yẹn ti hàn láàrin yẹn. bákan náà nínú àwọn àṣà wọn kú bàbá ní muslim wọn ní yẹn náà sọ wípé alhadith máa rọjò ìmọ̀ wí hadith pẹ̀lú yẹn kan abẹ́ni méjì abẹ́ni mẹ́ta wọ́n sọ wá ti di pọ́n pọ̀ báyìí àwọn ń sọ̀rọ̀ nípa pé kéèyàn máa di ẹni tí wọn padà wá hàn tí wọn máa fà káàkiri kéèyàn ní ọ̀sán ààyè kí ó mọ ẹni fẹ́ pọ̀ jù <laughs> tọ́lá ọ̀kẹ́ sọ wípé ẹni tí ìtẹ̀lé rẹ bá pọ̀ láti dání rẹ ọkọ̀ jù tí wọ́n bá sì kẹ́ lórí ọlọ́ọ̀sìn wá sí wọ́n ní kílódé tó fi lọ́mọ yóò nígbà tẹ́lú ọkọ̀ ọmọ bí wọ́n bá ti pọ̀ náà ni àwọn ọ̀daràn ó ti pọ̀ lẹ́yìn rẹ̀ sí torí bẹ́ẹ̀ ló ti pé ha báyìí sí ilẹ̀ lómi ìdẹ́sì máa gbọ́ sí yọ́pọ̀ máa fọ́ rírẹ káàkiri pé bí ló pé o á lọ dẹ̀ wí. àwọn ọ̀daràn nìyẹn. afa wa àbúrò mẹ́ba wọ́n ní inna lil ilmi. wọ́n ní sẹ́ rí ìmọ̀ òun náà ní ìtayẹnu àlàbí tí máa ń ṣẹlẹ̀ sí dúkìá. ẹnìkan bá ti rí i pé òun máa ti mọ fáyìn lè gbé mọ́rùn fún òní. ẹgbẹ́ mọ̀ fún lóbi mọ̀ nsúbù ni báwọn olówó náà ti máa ń sè. ní àwọn fún ìdẹ̀lẹ̀ ìsàn àlàyé àtàkà àwọn àwọn wọláyé tọ̀bí àná ẹ̀là àmọ̀ rọ̀ṣìmọ̀rọ̀kù kò rọrùn. síkìní táwọn yìí bẹ́ẹ̀ ti dé ara tán ìnáwó ìmọ̀ owó ni wọ́n ń pè bẹ́ẹ̀. tọ́ba dára tán níjọ́ kan ọ̀kan náà ọmọ ya mo ń sọ̀rọ̀ sí àpò ah, làwọn tó lówó yẹn ti máa ń rori. ó ah, nígbà tẹ́yìn ò ní òsáàrù ẹ máa lówó <laughs> àwọn àti ẹ̀wà sọ pé bó wọ́n ṣe máa rori tó wáyé pé rori sì ń yàtọ̀ tó <laughs> tọ̀ bí àdì kàdálìkàlẹ̀ àìsí. tí ẹ bá ti fi gbayọ ọlọ́run lọ fún fún yẹn ẹsẹ̀ ló tọ̀ ọjọ́ dàbí pé kéèyàn máa fi mọ̀ proud. ìyá wa bá làwà. táwa yìí dé yìí ṣe kékeré lórí oṣù tí yàtọ̀ wà fún wà fún màdà nìyẹn ti gbọ́dọ̀ tún sọ̀ra eléyẹn tó jáde sí fáwọn olùmọ̀. ẹ rí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n tún fẹ́ ká mú wọ́n ní wọ́n gbẹ̀gbẹ̀ àánú àwọn ojú tó látọ̀dọ̀ aṣááni ẹ̀jẹ̀ nǹkan ká ọ̀rọ̀ ni wọ́n ní sẹ́ẹ̀dùn sáàbí ó kírun sí òkú lára wọ́n nígbà tí ọwọ́ akírun tán ìbá rẹ̀ wọ́n sun mọ́ pé ẹ má jágbá fi sẹ́dùn sábẹ́t mi ń kátà bá ti wá ẹ̀tẹ́rẹ́tì nínú àwọn tí máa ń kọ àlùkùránì nílẹ̀ sánù sọ̀sọ̀lá bá ti kà. wọ́n wá sí ìbáka rẹ̀ wọ́n sun mọ́ pé gbogbo àfa ọ̀dọ́lá ìbùnà bá sì àfa ńlá àtàwọn àfa máa ń sábà ara wọn. ẹ̀rí wọ́n ní bàbá wa ti dé ní ẹ̀fà áhàdà bíi káàdì ọba ọfà kìíní ìjánu rẹ̀ ọ̀kọ́ ẹlẹ́láhùn zayd zayd wa sọ fún a kí á kálí àdúhù yàbùnà àmì rasulillahi sallallahu alayhi wa sallam ah, ọmọkùnrin ìwọ ọmọ ọ̀nkù òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fa o ma bá ti wá báyìí làwọn adé máa ń ṣe sáwọn olùmọ̀ àfáàní ní wọn wọn lè kú bàrà báyìí làwọn adé máa ń ṣe fáwọn àgbàlagbà àgbàlagbà tó lè yín tù ẹjẹ àwọn ni òun mú adágún yìí àti òtí ìsìtẹ́ra ó lè fọ́ mútó àfa rẹ̀ o lọ́fọ̀ gbogbo ẹ̀sẹ̀ táyà ọ̀yẹ́ pẹ́rẹ́ rẹ ẹ̀dọ̀ bá sì sọ fún ọ̀yẹ́ tó tó di ẹ̀kọ́ tó bá ti fáàrí pé mọ̀fọ̀kọ̀ ẹ̀rí kọ́kọ́ ọ̀dì tẹ̀lé mọ̀fọ̀ọ́ èyí táwọn káwọ̀ sí máa ń fọ̀n kẹ̀kọ́ dá tó léyìí. wọ́n lápá kẹ̀kọ́ tó wá sàlẹ̀ sínú hadith pé zayd ibn sáàdì kẹfà abun abbas òun náà wà wọ pé kí lè mí ní oṣù òun náà wà sẹ̀sẹ̀ àlà àkàbí bèrè kábìlì lórí bó ti gbá kínní ìjánu ẹsìn rẹ ẹyẹ bàtà rẹ mú yẹn kí lòun náà padà sí o kọ́ bàlàyé dàrú ó fi ìfẹ́ ọwọ́ rẹ̀ nígbà tó ti sẹ wọn tẹkí lọsọ wọn ni hakada omiruna anafuala bi ahali bayti nabi sina sallallahu alayhi wa sallam ni wọn ti pa wá náà láti káwá ní o ṣe fún àwọn ọmọlẹ́bí anabi wa ni sallallahu alayhi wa sallam wọn lè tẹ rí àdésì lọ́dọ̀ àwọn olùmọ̀ ló ti wá ẹ rí wọn sì sì kú wo ni wọn lọ sí yàn òun ní ìsìnkú ya zaidu bin sáàbì zaidu gẹ́gẹ́ ló kírun tó kù ya rẹ̀ lára ó sì kábàrà lẹ́mẹ̀ẹ́ sọ abdullahi rabba sì fẹ́ fa ìjánu bá a ká rẹ̀. àtọ́ ọ̀bùn ni abi rọ̀bà látọ̀dọ̀ abi rẹ́rọ̀ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ sọ́lá sọ báyìí pé. فإن المعلم خير من المعلم wọ́n ní ẹ máa káwọn èèyàn nímọ̀ kájọ ní hadithi dọ̀ọ́yìnbù ẹ káwọn èèyàn ní mímọ̀ wọ̀lá tó àdìtú ẹ má lè má wọ̀ èèyàn nítorí pé ẹni ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ó ti lóore jáde sí ilé gbogbo lọ. wọ́n ní báyìí ló ti sọ ọlọ́wọ́ ń bẹ̀bẹ̀ àní ẹ káwọn èèyàn nímọ̀ ẹ kọ́ mọ̀ ẹ má lè o nítorí pé olùkọ́ ìmọ̀ ó lóore jáde tọ́kàn lásán lọ ó gbé ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ọjọ́ orí yìí tá a ti kà lókè pé á lè mú ẹ̀ka àwọn èèyàn nímọ̀ wọ́n yọ sírù ẹ̀sìn rọrùn wọ́n là tó àṣírù ẹ má jẹ́ ó ṣòro fáwọn èèyàn ẹ̀rí ẹ̀fẹ́ ta wọ́n lórí bá a ti kà lókè ọ̀yìnlá àgọ́dìbùtà tó bá ti bá àfa àní ẹ tínú bá ti bí ẹ fásitì dákẹ́ nítorí pé gbà tí àgbésánì máa ń lo ló fi jáde pẹ́ lómi ìbínú ni ó fi bọ́ sí di wáàsí ni ọba máa fọ pọ̀rípọ̀rí ni ọba dá fọ aláàbá kan ṣe kó túbà lọ àwọn èèyàn bí wọn rẹ́rìn ni wọn ṣe bá kan ọba ní ìtàn pàánù ìtàn pàánù mo lórí ẹ ti ṣe kó túbà bá ọyìn náà kọ ní kàfà àǹfààní ẹ̀rọ kẹsẹ̀ ọba ti di pé bínú dé yà á afáwọn ọ̀tọ̀lẹ́ fún abáṣe wọn di ọlọ́ọ̀bù tẹ̀lé àdìgúnmọ̀ pẹ̀lú ìsìnẹ́dùn ní ìtọ́jú ọdún lókè wọn lọ sọ́gbà pé ànídẹ́ bá fẹ́ máa bínú ẹ̀yin dẹ́ jólùmọ̀ ẹ̀dákẹ́. bákan náà náà àṣàrò mi látọ̀dọ̀ Maimun bin Mihran òní látùmọ́rí àìlímọ̀ má fa onímọ̀ sí fáńfà tó bá ti mọ̀ fá àwọn ẹni yìí mọ̀ ọ̀sà wọn ò sí mọ̀ wọn láàfa ọmọ kí wọn náà wọn ti mọ̀ ọmọ má bọ̀ onímọ̀ sí fáńfà wọlé jahila olódo má bàa ṣe fanfa o fa ìnaka ìdáàmú ọ̀rọ̀ ìta àlímọ̀ torí tí wọ́n bá bọ́ olùmọ̀ sí fanfa hazana anka ìmọ̀ yóò tọ́jú mọ̀ rẹ̀ bí ìwọ náà ti dàfa ìmọ̀ àtó ti dàfa àràkàlà òbí yóò tọ́jú mọ̀ rẹ̀ kò ní kọ́ ní nǹkan kan torí yóò wà lẹ́mí ẹ̀ yìí pé ọmọdé ò lè polójú oníwà mi jiyàn lẹ́ẹ̀kan fa ìmọ̀ ọ̀rọ̀ ìta jahila ni gbogbo ẹ̀kọ́ yẹn ni òsín fọ́pọ̀lọpọ̀ ṣàbábù máa ń sùn. ẹ̀ẹ́dẹ̀ rẹ lómi ọkàn tó kéde ni kódà kí ni òsì yẹn ló kéwù ìwọ̀n bá dídẹ̀ ọ̀kẹ́ tó rí sún náà nìyẹn ní wọn bá lọ pa wàhálà lórí ẹ̀. bàbá á lọ sí fanfà pẹ̀lú olódo hasuna sọdìrúkà ìgbà àyà rẹ ọ padà kò ní smooth torí ojú ọ̀sán fún àfà ọ̀làdì ọ̀kẹ́ ọ̀kẹ́ gbòòsì irú èyí tá a wí yẹn náà òun náà ló tún wà ń sálẹ̀ látọ̀dọ̀ ọmọ ìmú nínú mìíràn wọn ní mi bá fi fanfa mọ̀ níwá àìlà mu mi nkà ẹni wọn bá ní mọ̀ jù ọ lọ tọ́ ọba sí bẹ́ẹ̀ á tọ́jú mọ̀ rẹ̀ fún ọ wọn láàyè tó rọrù mọ kó ń tẹ̀sẹ̀ ìhà ní wọn bá ọdẹ sọ yóò lè kó sùn láti bá kódà àwọn èèyàn lè fẹ́ ọ̀fẹ́ gbajúmọ̀ ni kéèyàn ní wọn bá wa sọ bó ṣe fẹ́ yọ ọ̀fọ̀rẹ́ kí lòun sì mọ̀ ọ̀fẹ́ gbajúmọ̀ lásán torí bẹ́ẹ̀ àbùsẹ́lẹ̀ mọ́ wọ́n ní ọjà ẹni tí máa ń bá àtúnlẹ̀ ìbùnà fáàsì máa ń bá ṣe ka kẹsì rà ọpọlọpọ ọmọ ni wọn padà hẹ́nẹ̀ rẹ̀ kàfin náà bá ti ọ̀rẹ́ ẹni tí máa ń jìn ẹ̀ ṣé a sọ ti rí Maimun rí minka alẹ́ ní tó ní má ṣe fanfa fa torí wọn bá fanfa mọ́ wọ́n làmú yorùbá ní ìmọ̀ fana àti àyùn tó dẹ̀ sí yẹn kò ní kíá pẹ̀lú ẹ̀ yóò pọ̀ kẹjẹrẹ yí àlásán. ìbùnú jùlọ yìí wọ́n sọ báyìí ó ní làmbókùnrin jìnlẹ́dì kọ́dí sàkàràjì tómi ní àtà ìlà abẹ́rẹ́ fèmí. ó bẹ̀rẹ̀ bí àfáwọ̀ àtà wọn èsì yẹn tọrọ. ó ní sẹ́yìn ríkẹ́ ó ti mo gé lọ́dọ̀ àfa àkọsọ́lẹ̀ tí mo gbà fi ké ẹ rẹ lómi wọn lè lólúmọ mi lè <clears throat> wọn bàbá túká lọ́dọ̀ rẹ̀ ẹ ẹbẹ yìí lẹ ní nímọ mọ. wọn fi wọn kìnnà àbíjà àlékà ìjàfà ọsẹrọ àlèmọ yáyọ ọkàn pẹ̀lú odò rẹ̀ wọn bá ti gbójú mọ sùn. wọn bẹ̀rẹ̀ lè dá ìkà ṣe sùúrù fáìsẹ tó yọ ẹlẹ́nu ìjàfà ọsẹtọ bíi ìbàwù tó bá ti gbọ́ dókítà tó ń tọ́jú ẹsẹ. wọn bá fọkàn mi ìwọ ọmọ pínpín àwọn ọmọ kéèké wọn di dókítà mi. lọ́ba fọ́ kẹsẹ̀ yìí ọba màní mi òkè ọ̀dà fi sùúrù káìsàn ni ọ̀pá wá kìnnà àbíjà líkà kó o ṣe kí ni ya yọ ọkẹ pẹ̀lú odò tí ń bọ ọjà yẹn tó o bá ti gbóòlù mọ́ sí i. bákan náà afáwa ìpènìtàn owó àdàdé ó nínú súnmọ́ lọ́wọ́ a máa fún olùmọ̀lé. bákan náà nínú àwọn àṣà rumi àǹfààní rẹ̀ ó súnmọ́ra wọn díẹ̀díẹ̀. látọ̀dọ̀ Sa'id ibn Musayyib níbi Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n ní min haqqil alim nínú ẹ̀tọ́ olùmọ̀ tó ní tá a gbọ́dọ̀ bá a dùn allah tó sira alayhi su'al a gbọ́dọ̀ jẹ́ béèrè ọ̀pọ̀ béèrè béèrè béèrè béèrè béèrè kí ọ fẹ́ jọ yóò fi ẹ̀fẹ́ takùn sọ̀sọ̀ wọ́lá tó nísàhùn bíi jawab ó sì gbọ́dọ̀ lé mọ́ ọ gbọ́dọ̀ fìtínà rẹ̀ pẹ̀lẹ́sì ibè èsì tí bá mú wa ìjọ yẹn tún lè sí wa wà á lọ tó lè fa alẹ́ yìí dá kásìlì tó bá ti rẹ̀ ọgbọ́dọ̀ ká kú pé ẹ máa kọ́ wa nsọ wọn là ká àkótó bíi sáwọn bíi ìdá náà hà dọ̀ sáà máa bá dìde pé kò sí pé ó mọ́ ẹ gbọ́dọ̀ fún alábọ̀ pé àfẹ́ má lọ wọn là tó ṣe yá nílẹ́hu sí rọ́ọ̀d àti rí dáàbà bá sọ má tẹ̀ ó ní mọ́mọ́ tó lẹ́kọ̀ọ́ ni ó ń farabalẹ̀ lóbi sọ fún pé ilẹ̀ rí pẹ̀lú ájì alákìífà tọ́wá bọ́ tàbí ọ ẹ̀ma tẹ́ra yín jẹ́ ajé aláàtí bá ti sáfù fẹ́fẹ́ kọ́ gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ ká. ọ̀là àtẹ̀kùtà bá ń nà ìdáhù àhẹ̀dà kó o sì gbọ́dọ̀ lọ sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn níbi fẹ́ máa lọ sọ̀rọ̀ àfa àkẹ́mẹ́ ẹ lọ bẹ̀rù ọlọ́ wọ́n là tẹ́tùlù bá nà àṣírẹ́tà ọgbà àròjàre rẹ̀ dá wọlé ọ̀tọ̀ ni mo ti wọ́n fẹ́ wí ahun wọ́n sì sì wí nǹkan báyìí ẹ̀hìn sọ aláàfáà wa máa ń parọ́ ẹgbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ wọ́n àlẹ́yìnká à ń tuwa kírọ̀ o sì gbọ́dọ̀ máa sàpọ́nlé àpá rẹ̀ kó o sì máa bàbára rẹ̀ nítorí ìtọ́lọ̀ mọ́ọ̀dà mọ̀ọ́yà ọdún amúrọ̀lọ́ nígbà tó náà bá ti ń sọ àti ọlọ́ wọn láti gbélé náà àmọ́ jókòó wájú àpá rẹ̀ èsì dálíkọ̀ báyò àyìnkáná ti lọ́wọ́ hájà tọ́ba ajáde pàfà rẹ ní bùkátà kan tọ́fẹ́ gbọ́ bóyá oko ilé rẹ kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀ fẹ́ rákò rẹ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kẹ́tẹ́ yẹn máa ní bùkátà sí àbọ̀ fẹ́ fọ́sọ́ kẹ́ kò sí lóbì ṣé ipá bọ̀ wá fọ́ ta yọ lọ sí yọ máa fọ́ bọ̀ tó gba sọ rẹ sí dọ̀tí. tabakuta lukọ́ ọmọ ilá kìtìmákẹ́ kí gbogbo ẹnikẹ́ni ló bọ́ bẹ́ẹ̀ ìwọ yusuf ní harun wọn lòun lọ́jọ́ rìn yìí kan wọn ni wàá jìlá o tí kò lè ayé náà ẹ̀ lè mọ̀ ọ́ ọ̀yàrọ̀ làwọn ilẹ̀ kejìlá làkó ló jẹ̀lé lé ọ̀kadà lẹ́kàl ọ̀làmà òkàlẹ̀ kólàfà yìí dáná fífi tààfì ni wọ́n tàbí jìlé. وعلى الله كل عين علم يرى له الحسنى على كل دليل وكذلك العلماء كالخلفاء كالناس في بعضهم والتمجيد ولأجله ما ما قبراره في كل عين ní gbogbo ojú ní fi bàbàrà rẹ ìbàbàrà tí ń fún yẹn ìmọ̀ rẹ̀ lọ́fà o. fọyàrá aláhùn ìjìlá ẹ̀ la kullu jalili gbogbo ẹni ọba tóbi ó sì rí olùmọ nídìí ìbàbàrà kadhalika al-ulama àní báwọn olùmọ ṣe rí nìyà olùmọ náà dàbí al-khulafa àwọn àlééfà kìí sàlééfà tó ní súfì o àlééfà tó tọ́ àyíǹda nẹ́ẹ̀sì lọ́dọ̀ àwọn èèyàn ìta àgbìn ni wọ́n ta àwọn ìdíyelé níbi títóbi àti bíbàbàrà ẹ̀rí àbí sálámọ̀ ó ní tí mo bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ibùdó àbáṣe ní lásìkò síwájú tó mi ní wàá ìmọ̀ nkẹ̀tì ọ̀rọ̀ ní ìbámu mọ̀ tó pọ̀ jáde ṣùgbọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn bá ní máa lọ a ah, ṣé ó di yé náà ni àlìmọ́mù ṣáàdì ó ní sẹ́rí àbò sálámà ní máa ń bá ibùdó àbáṣe ṣe ẹ ìyẹn ní pé ìfọ̀rọ̀jómi tó rọrọ̀ pípọ̀ jù fàáhùn ni mo ìmọ̀ fọkùn àlà àǹtẹ̀sùmá jẹ́ni tí ó gbọ́ àṣọrọ sọ mí nǹkan àlà àǹtẹ̀kùl ju kọ́ sọlọ. tọ́ba ti wá bí táwọn àfa wa àgbájọ ẹ̀ ń dorí gbọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ èyí náà ni ẹ sọ. ìwọ́n ẹ̀ gbá àyàfi tí wọ́n bá sọ pé àní ọ sọ ni mo fẹ́ mo fẹ́ gbọ́ mo ti gbìyànjú sí láti ọ̀dà àti kọ̀ yìí. bọ́lọ̀ bá rìn ẹ́ wà ẹ̀ ńlá jẹ́ni tí ó sojú kòkòrò láti gbọ́ ju kí wọ́n máa sọ lọ. bákan náà nínú ọ̀rọ̀ mi alḥusayn bin ali wọn lọ sọ fọmọ rẹ fún ìwà ọmọ mi lọba jókòó tó àwọn olùmọ máa gbọrọ ju kó jáde pọ sọlọ ọtí alam husna listima kó o sì kọ́ ìmá gbọrọ dáadáa gẹ́gẹ́ bó o ṣe ń kẹ́kọ̀ọ́ husna sọf ìmá dákẹ́ dáadáa wọlá tẹkùtà àlà ahadin hadithan míì kí ọ̀rọ̀ mẹnikẹni lẹ́nu wà ìtọ́lá kódà kọrọ yẹn gùn hàtà ìmùtíkà sẹni yóò fi parí ọ̀rọ̀ àtàyè lẹkọọ yìí ọ̀sẹ̀ wa àti tẹ̀sí ládùúgbò ayé ti tó. àtẹ̀yìn tẹ̀ bá ń tẹ̀lé kéwú ni ọlọ́run àpẹ ẹ̀kọ́ àdáàbò làyé mu ni. táàtì ó ti tó. ẹ jẹ́ wọn máa sọ lọ ni ṣùgbọ́n yìí kọ́ kéwú ń di ni. àlìmọ́ mu ṣe àmì ó ní ẹjọ́ kó dáwọn olùmọ̀. fàyín nẹ́kùn yìí ní ahsantum hamadukum tẹ́ bá ṣe dáadáa wọ́n yìí tẹ́ bá fàyè dá ta'awwalu lakum wa'azarukum wọ́n wá rojàre fún yín wàyí ní after àtúntò tẹ́ ẹ bá ṣe mistake wọn ò ní lè mọ yín tẹ́ bá wá sáì mọ̀ kan wọ́n kọ́ yín ní mọ̀ wà ń ṣẹ́yìn ìlú lẹ́kùn nẹ́fà òun tí wọ́n bá jẹ́rìí ẹ̀rí táwọn àfáà ń jẹ yín yẹn tó sì yín láǹfààní àwọn fún yẹn ń ṣáadà pé wọn náà ti pegede orí gbọ́rọ̀ jẹ́ta èèyàn dé yẹn pàtàkì ní fíà ni wọ́n ló fún níjà sáwọn òní lágbájá ni so ká gbìyànjú ká lo àwọn ẹ̀kọ́ yìí ọlọ́run ọba àlefẹ́ ọlá kí ó ṣe wọ́n òun pa láti lè fẹ́ ẹ wò kọjọ́ ti lọ nítorí mọ́gírìbì náà ṣọlọ ẹ dákun ẹ má jà máa pẹ́ mọ́ àwa ti dé ti fẹ́ àwa là dé bọ̀rọ̀ á sọ bẹ́ẹ̀ lè wà dọ̀sán